mi ò fẹ́ ṣẹrú mi ò fẹ́ ṣàkó bàtà fẹ́ gbẹ́ mi ò fẹ́ jẹ̀yà ìyà kí ṣòro mi ọbẹ̀. Mm-hmm. ìyá ni olúwa ọ̀rẹ́ mi nǹkan tó jẹ́ à ń sọ ń sìn kò fara titus tá à ń ní twenty six thousand tẹ́tẹ́lẹ̀ ló bá yédè fò láti twenty six lórí thirty two thousand. bẹ́ẹ̀ ni èmi kẹ̀ mo yà ètò ọkọ bẹ̀rẹ̀ láti ibi kílò mo kọ́ yé scale mi mo yà yí díẹ̀ torí two thousand naira one eighty ta ṣe ń ta ní ìyẹn báyìí kọ́ ló ń ṣàánú wa níbi tí nàìjíríà ń lọ. àwọn ìjọba wa yíyẹ níbo ló ń kọ́rọ̀ nàìjíríà lọ báyìí kó ti sún wa o. kò yé wa ife máa tà báyìí sí ọ̀rẹ́ mi. kí ni à ń ta náà tó ṣe gbà ni one thousand eight two thousand ni mo ń ta kílò kò sí nǹkan tó kàn mí mo ti yá yí kílò mi sẹ́yìn èmi kẹ̀. Ah, akóredé ọkọ mi lọ bá ìyàwó ẹ ní olúwa ṣeré ìfọ̀ olúwa bá ṣeré ìwé yìí náà ní gbogbo ìgbà. àwọn ọmọ ìyá. èmi pa ìgbà tí ò rọlú bó ṣe rọlé. jẹ fámìlì ẹ̀ Aya, ẹ bá! Èmi Ó parí aláṣẹ kiri ìgbà tí ìwé rí ìwé ṣe é ròde. Èmi tí mo mọ̀ rú, mo kàn dá burú tèmi. Yìí ni olùwà uh, I always feel complete whenever I'm with you. That is the more reason tí mi ò lè ti fi ẹ for one seconds. I love you. Same here. In fact, at times Mama máa ń wonder pé báwo ni ayé yìí ó bá ṣe rí tó hmm. It will be so meaningless. Really? Mm-hmm. Wow. Yeah, she's kind of madness about? Ini! Ìwọ ni ẹ fọ́jú ojókòó. Dídé jọ! Eléyìí stupid ni. Ìwọ bọ́ọ̀yì eh, Àbáyọ̀mí àbíkínà porúkọ ẹ̀. Are you are you insane? Oh, o fẹ́ dẹ̀bi ti àyà di ogún ológun àbí? O ti ríbi tó tutù fẹ́ bá síbẹ̀. Tó máa gbọ́ sọ̀rọ̀ yẹn ni o máa fọ́ etí ẹ̀. Sorry for yourself. Listen and listen good yourself and Ini you are not in the same category at all ọmọ ìrankíran ni wọ́n ẹ̀yin ò nẹ́bí ẹ̀ lára ẹ̀ ìdàlẹ̀ ní shut up ọmọ ẹni àbájọ ni ìbáyọ̀ listen and listen with let this be the last time I will ever set my eyes on you in this house do not enter my house again have I made myself clear? Ó yá jáde. you are a gunner. ah madam ẹ dákun torí olú ẹ mọ̀ jí gọ́nù ẹ dákun wàhálà ìbá ti wà yìí arsenal gan ní problem báyìí ká tó wá sọ gọ́nà chelsea gan pa padà ní problem madam ẹ dákun torí ọlọ́run. sọ́rí ọkùnrin olùmọ̀ bẹ̀ ṣeré ni wo the next time tó ọkùnrin bá wọnú ilé bíi iṣẹ́ ìtọ́ nínú ilé. jẹ́ kó wọnú ilé ìwọ̀n kó kó díẹ̀. ọ̀rẹ́ people will still make joke out of it especially ní nàìjíríà tàwa yìí àwọn ọlọ́wọ́ ẹ̀pọ̀ wa tí ó bá jẹ́ ẹlòmíràn bá ti ronú kú dànù. but uh, shall we come to think of it gbogbo àwọn kìíní necessary ṣé pẹ̀lú gbogbo terrible news tá à ń gbọ́ yìí eh, eh, if we are not cracking jokes out of it then à ń para wa ni imagine nínú lockdown as tense as the situation was àwọn guys dey ṣe n crack a joke you go on Instagram you go on Facebook just go online wa make sure wa make sure pé òun rẹ́rìn. making us happy. yes na so uh, unnecessary o unnecessary. ẹni tí o lówó subscribe nìkan ló rẹ. ọlọ́run once you don't have subscription you are cut off. o sì ń bẹ àtọ yẹ. o notice bọ́bá yìí látàárọ̀ gbogbo nǹkan tá à ń sọ kò dá sí kò sán ọkàn aláyé wá kí n problem yẹn kí ló ń rò kí ló ń ṣẹlẹ̀ jọ̀ọ́ ṣó lè sọ nǹkan tó ṣẹlẹ̀ fún wa ká gbọ́. èmi náà kún wo látẹ̀ nǹkan ó dẹ̀ dá mi lójú pé kò lè ju ọ̀rọ̀ ìní olúwa àti ìyá lọ. Hmm, àbáyọ̀mí ṣòrí tó bá jẹ́ pé lórí ìní olúwa àti ìyá ẹ̀ ló ń rò ó jẹ́ kó má ṣe báyìí ó máa advise ẹ̀ kó má ronú mọ́ move on move on with your life má para ẹ̀ wò ṣòrí bí kankan bá rẹ̀ jèrè gbẹgbẹ̀rún àlọ́. Um, babe. Now, let's not look at it from that angle gbogbo wa la mọ bond tó wà láàrin òun àti lady yẹn Àbáyọ̀mí ìwọ mo bá lọ́rọ̀ Àbáyọ̀mí what is wrong with you. John for how long will you keep doing this to yourself? kò sí kan gidi tí ròmù ń ṣe lára wàá kàn dá ìsàn sí ara lára kí ló ń ṣe é gbogbo alamọ nǹkan tó ń pass through gbogbo alamọ situations tó wà and nobody really expect it to be this way but then you just have to be strong you have to be strong for yourself and I want you to always be positive minded You don't fear your own machine. ṣẹlẹ̀ but tó bá continue báyìí o wá kàn wá ṣe rẹ léṣe ni o bro To bá to bá to bá ṣe rẹ léṣe tó bá kú kú o wá ń spinal loss ni o a máa ṣáyé tiwa o ọmọ tó lè ń sọ yá fẹ́ lómi so bra make you use your brain o tó kọ̀ don't tó kọ̀ ọ́n tó ń ká bí adìẹ tó ń dà sí lára yìí kí ló ìwọ ló lè máa bá a sọ̀rọ̀ kó máa bẹ̀ ọ́ èmi ò lè bẹ̀ aláyé wá ó jẹ́ gbogbo ọ̀dọ̀ ọ̀dọ̀ tó ń ṣe ilẹ̀ àwa tá a dúdú gan àwọn lóbìnrin wàá tó lóbìnrin wàá para ẹ̀ ìwọ ló pọ́n látòkè délẹ̀ yìí bọ́sì gbòòrò àwọn yìí ló pupa ju òun lọ. gbóhùn mi ọlọ́run gbóhùn mi o gbóhùn mi bàbá. dákẹ́ láyé mi. Gbogbo ogun tó ń já mi o, bá mi ṣe yẹ. Kí ni lárí? Káyé mi nítumọ̀. Gbogbo ìjì tó Báwo ni ibi tó lọ? Ojú ẹ̀ kọrẹ lọ́wọ́. Mọ́mì, báwo bákan náà ni o even lẹ́ẹ̀kan gan tẹ sọ fún mi pé ehm, iṣẹ́ wà ní Shebo spa industry èyí tó wà ní Victoria Land but kò sí òwò kan lọ́wọ́ mi láti fi gbà mọ́mí mi kò lọ sọ pé ayé ti sú mi ni because i'm fed up. má jẹ́ kó sú ẹ má jẹ́ ó sú ẹ sórí sùúrù tó ti ń níbọ̀ kò tó eléyìí tó kù kí gbogbo ẹ fi dé géèjì báyìí ṣòtìbọ́ wá ṣe sùúrù ni ó máa tó dáa ó máa tó dáa sùúrù lẹni kì í ṣe eh. sùúrù lẹni kì í ṣe ok tó bá ń ṣe pé ọlá àwọn ọ̀rẹ́ mi tí mò ń gbé ọ̀dọ̀ wọn tó yẹ pé wọ́n tún bọ́ṣọ sí mi lọ́rùn táwọn èèyàn fi mọ̀ pé àbí bọ̀bọ́ yìí ò níṣẹ́ lọ́wọ́ àbí bákan mọ́mì ó ti yẹ kẹ́ ti máa jẹun ọmọ náà. bọ̀dá mi ẹ má jẹ́ kó sùn yín ṣẹ́rí sùúrù lẹ máa ṣe o ẹ máa ní láti ṣe sùúrù gidi gan-an ni ẹ mọ̀ pé wọ́n ní ẹ̀yìn onísùúrù lọ́lọ́run wà bọ̀dá mi ẹ jọ̀ọ́ mọ̀ pé láìpẹ́ láì jìnnà ayọ̀ ní tiwa nígbẹ̀yìn ẹ jọ̀ọ́ bọ̀dá mi má ronú mọ́. bẹ́ẹ̀ni sórí kò ń burúburú kó má kẹ́nìkan mọ́ ni ni irú àwọn ọ̀rẹ́ ẹ̀ tó ń ṣe ìwọ náà ṣe fún wọn tó bá yá má tiẹ̀ dẹ̀ wá dá òpó lọ sílé olóró tó bá ti dọ̀la báyìí kọ́sítọ́mà kan pè wá ká wá fọṣọ tá a bá ti lọ fọṣọ owó tí bá ti gbà báyìí ìwọ ni máa kó fún wàá dẹ̀ tètè máa lọ. mọ́mí hmm? ọ̀rọ̀ nǹkan tí mò ń sọ yìí náà ni ọjọ́ wo lẹ fẹ́ stop láti máa ní kẹ́ pọnmi tàlẹ́ ni ah. ẹ̀ ń fọṣọ lọ́la iṣẹ́ tẹ́ ṣe tẹ́ fi rán mi lọ sí skul. Ah. ara tèmi sì da gánjà. àwọn agbanitara yín ẹ̀rọ eh, ní dàgbà. kò mọ̀ kémi tiẹ̀ láìkí kémi máa fọṣọ. èmi láìkí aṣọ fífọ̀ ní tèmi o nínú gbogbo iṣẹ́ mo láìkí aṣọ fífọ̀ mo láìkí máa pọn mi. pápá àpamọ́ ti ṣe tán mo ti ta. tí bá sọ fẹ́ pé ọ̀rọ̀ àbáyọ̀ mi yé mi irọ́ ni mo pa o sórí um, lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ńṣe ni àbáyọ̀mí ńṣe ló ń ṣe bíi ńṣe ló ń ṣe bíi wọn. mo ti mẹ́ni tí ọ̀dẹ́ level kan tó yẹ mi ta bá sùn lálẹ́ tí bá lẹ tí mo wíńdò dáadáa ńṣe ńṣe ló máa ń sunkún ó máa ń sùn ó máa ń sunkún. gbogbo wa la mọ̀ kó tó ń pass through bòyẹn ò wàrántì tó kéèyàn máa ṣe bẹ́ni pé ó ti fẹ́ máa ní skọ́skọ́ èmi ti bá sọ̀rọ̀ níwọ̀nba bí mi ṣe lè bá sọ̀rọ̀ and I think there is a way tí wọ́n náà máa fi bá sọ̀rọ̀ tó fi máa ń gbọ́jú mi lọ èmi àti lẹ́kàn ti try so báyà kò pé kò mọ̀ nǹkan tí wàá sọ fún gbogbo wa la tó ń pass through gbogbo wa bó ṣe nífẹ̀ẹ́ lady yẹn ìgbà tí lè ya yẹn dẹ̀ fi àkékọ̀rí kí la fẹ́ ṣe bó sọ fún kó tẹpá mọ́ṣẹ́ kó dẹ̀ máa break kí ọlọ́run báwọn softening àti woman yẹn so lẹ́yìn yẹn mi ò rò báyà tí lẹ́yìn tí tèmi lè sọ fún o ah, I've oh. tried my best. ṣe ọ dà pé gbẹ̀ngà ọ dà pé ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ yé mi these days ni because mo rí pé tí bá pèsè bá mẹ́ta yìí ó máa sọ pé òun bízì ó bízì ó bízì mo dẹ̀ kọ́ à ah, kò sí fífẹ́ bízì tó ó kún mọ̀ pé ẹ̀kọ́nkọ́ lèmi máa wá sọ̀rọ̀ yín bí báyìí bó bó ṣe wá sọ fún kóun bízì these days yìí ó ṣe mí pé kó má yẹ pé ọ̀rọ̀ ọmọdé ẹ̀ tó ń fẹ́ tó pupa ẹ̀yìn ní olúwa àbí kí ló ń pè ṣé ti yẹ bó bó ṣe wá sọ fún mi ń sìn à mi nǹkan tó fẹ́ sọ sí i because èyí mẹ́ẹ̀ta náà lẹ́kọ̀ọ́ jọ ń gbélé ó ti yẹ bẹ́ẹ̀ lẹ́sìn máa tún bá sọ̀rọ̀ because èmi ẹ tọ́ pé ó ń tọ́ láti avoid mi. the fact is kò busy o pé òun busy àbú busy yẹn irọ́ ni kò busy kankan the only thing that keeps him busy is ẹkún àti ìrònú kó jí láàárọ̀ kó sunkún tó bá di ọ̀sán á lọ break á ti pick alẹ́ òun ló fi ń end ẹ̀ ẹkún ìrònú ẹkún ìrònú that is the only thing that keeps him busy kò ṣe báyà iṣẹ́ kan ló ń ṣe tó keep ẹ̀ busy o. Ah, àbí bébì ah, kí lórí sọ̀sẹ̀ rẹ̀ dákẹ́ látàárọ̀. <laughs> ọ̀rọ̀ ẹ̀yin ọkùnrin ò ṣe dá sí i kí ni eh. tèmi ń bẹ̀ èmi àti ẹ̀gbọ́n ṣèpàdé ń sìn kò tíjú six months lọ ṣé kò tún máa sọ gbé ilé lójú gbẹ̀ngà pa ẹ̀ṣẹ̀ pàdé ni ọ̀dẹ̀ tí mo kí gbẹ̀ngà inú ẹ̀ òbò. o fi ẹ pa o ṣèbí six months lẹ six months ago lẹ mọra. àbíjà rí o afa o túmọ̀ sí pé òun gan bẹ́ẹ̀ chameleon ni ẹ ti mọ̀ o eh. ti yé mi. ẹ ọ ti yẹ ó ní ọ̀rọ̀ kan tí màá ti bébì mi fẹ́ sọ ó lè máa wọ̀ mí pé ẹ bí a kò sáré bá mi gẹ́ta wọ lẹ́kùn kọ̀ọ̀kan wá tiẹ̀. ẹgbẹ́ tó nílé jáde. ìrọ̀ òun yẹ kó ti yí ẹ. bó ṣe máa ń jáde Hello, Akọ́rẹdé, ọkọ mi. Ṣàlàáfíà mi. Báwo ni bẹ̀yìn? Ṣé òtútù yẹn ò pọ̀ jù? Olúwa ṣeun, Olúwa ṣeun. Wàá ṣàṣeyọrí lágbára Ọlọ́run. Lágbára Ọlọ́run, àṣeyọrí ló máa ṣe. Ah, ó mọ̀ pé dádì ẹ̀ wọ́n wà òkè iṣẹ́ náà ni kọ́lọ́run ṣàánú kó fún wọn nísìnyí. Anyway, báwo ni project ẹ lọ́rùn yẹn? in fact àti means ẹ eh, seriously Eh, ẹ eh, eh, kó tó to ti immediately to bá ti ń project eh? ẹ kó máa bọ̀ sí naija ni o ṣe ti gbọ́ àti means ẹ la ah ó serious o dádì ẹ gan àárọ̀ ẹ kan tó jáde ṣe náà ti ẹ tó ẹjọ́ tó jọ ẹ máa lọ ẹ ṣáà ti kọ́ ọ̀lẹ́ ti bá sọ̀rọ̀ ọlọ́ àbámi fi ṣe é ṣe agbára pé máa ta ẹ. bíbí mi báwo ló ṣe ń jẹ. jíde ó tún dìgbà wo báyìí. Ah, a máa ra weekend now? weekend báwo ah. ọ̀tún la ń kọ́. that should be thursday no no no no Am I ra weekend. jíde no no no no that's too far Am I ra weekend a dẹ̀ tún máa ra la. <laughs> okay okay okay i'm all yours. You know I can't do without you. That's why I love you. Make kí n ti máa lọ. Jẹ́ kí n lọ ṣiṣẹ́ náà, ṣé lóògùn ṣẹ́? Hmm? Ó dé máa lọ. Jẹ́ kí You know I love you. I love you too. Come on, make kí n ti Okay. Bye bye. Baby, go take care o. Oh. Má wẹ ẹnikẹ́ni o. Oh. àbáyọ̀mí àbí kí lorúkọ ẹ̀ wá mọ́mí ti jẹ́ kí n mọ̀ pé ọjọ́ kíjọ́ tó bá wọlé sínú kọ́ńpáǹdì yìí iṣẹ́ ti bọ́ lọ́wọ́ mi. wo àga ní iṣẹ́ ọkọ̀ lè bọ́ lọ́wọ́ ẹ̀ mi ò nílò ju ten minutes lọ pẹ̀lú ìnùnú wa. ó dà pé orí ẹ̀ orí ẹ̀ orí ẹ̀ ó fẹ́ burú mọ́ tilẹ̀ àbí àbí ti láti ẹ̀rẹ̀ ló fẹ́ burú mọ́ mò ń bọ̀. Ah. bàtí akali akali mo tóbi sí lórí inú ni wọn tẹ̀lé wà lóore akali ọ̀gá ọ̀gá ẹ̀bọ́dé ẹ̀bọ́dé ẹ̀bọ́dé mo tóbi sí lórí ẹ̀bọ́dé ẹ̀bọ́dé. dáadáa lédè lédè ẹ gbọ́dọ̀ ní mọ́mí bá sàkóńdúwà rẹ̀ tánú mọ̀ bá mi bọ́yàwó àtọmọ ẹ dá lò ẹ ọmọ mẹ́rin. kò sẹ́ni mọ̀ bọ́lá ó ti rí ó ti dúró. nǹkan tí mo sọ yìí yẹ ká àzùn pé èdè tó bá ẹdí ni ọ̀gá mi pè mí pé tírípù ti yá kí ló máa ṣẹlẹ̀. mo fẹ́ ṣe iṣẹ́ nìyàn sómi ọ ní choice. wàá jẹ́ kí n lọ. of course iṣẹ́ ni nà ṣé kí n fẹ́ ṣe. <laughs> ok tí bá ń lọ tó bá ń pè mí tí màmá gbé kọ́ lẹ́nu. Ah, ayò possible mi ò lè tèkẹ́ kò possible òun ni gbé kọ́ mi a máa jà nìyẹn. <laughs> bọ́dẹ̀ ó ń bá mi jiyàn bó ti máa jù. what do you mean. tí mi ò bá gbé kọ́ lẹ̀ what comes to your mind like the guy is cheating. ṣé mo pé èèyàn ọkùnrin ẹ̀ ṣe trust so. so you still boil down to the same thing pé oh, the, the, the, your, your trust is not hundred percent. It Ogama, is, but uh, just, that's why careful. I love you, I love you, I love you, but the trust is not. Doesn't mean I don't love you. If you love me, you trust me. One hundred percent. Ah, Abayo. Abayo. Ah, Abayo. Oh, bye bye. Bye bye. Bye bye. Mm-hmm. Buki, ayo. Kí ló ṣẹlẹ̀? Òjò ló rọ̀ níbi tí but to my surprise, bí mo ṣe dàgbé wáyé, òjò eh, ń rọ̀ níbi tó ti ń bọ̀ ọgbà tí màá fi wọnú street òjò yẹn ò rọ̀ mọ́ but uh, babe àìpẹ́ eh, náà làwa náà wọlé kò dẹ̀ sí sign pé òjò fẹ́ rọ̀ ń ta. àṣẹ wọlé ni òjò dẹrọ. ok ok ok òjò rọ̀ àjọjọjọ tọ̀nà ẹ̀yìn can you just turn your back. Ah, tọ́ bọ́ wọ́n bọ́ padà padà ó ti yé mi ó dàbí àwọn centralized òjò yẹn nítorí àyà nìkan náà máa ń wá máa ń fẹ́ wá bí àfẹ́ ẹ̀rí ó wá ṣàn wálẹ̀ síbi ìṣòkòtò ẹ̀ ìgbà tó dẹ̀ ń lọ láàárọ̀ ó dágbére pé òun lọ sọ́dọ̀ ẹ̀ ní olúwa ìgbà tó máa dẹ̀ fi dé ǹsìn ẹ̀ ṣe lòjù yẹn rọ̀ ó rọ̀ wá síbi àwọn ojú tó máa ń dàbí àfẹ́ rí yẹn ni tó máa ń centralize sí ọwọ́ àyèèyàn báyìí gbà ó wá ṣàn wálẹ̀ Abayomi, see, um, let, let, let's be sincere with ourselves and let me just clear out my mind. ìgbà míì tí máa ń wẹ̀ ṣé mo máa rí ẹbẹ ẹni tí ò ní ẹni tí tó fẹ́ fi láì bọ̀ ẹ̀ ṣe. àbáyọ̀ what is wrong with you kí ni problem ẹ̀ ṣé ṣé ó dẹ̀ dìgbà tó bá parẹ́ ó dìgbà tó bá waste life rẹ̀ fún rẹ̀ because at this junction tí máa sọ pé ọ̀rẹ́ yé mi mọ́ irọ́ ni mò ń pa ọ́ ọmọ yìí òun kún torí ẹ̀ ò fẹ́ fẹ́ àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ ní tálíkà ni ẹ́ wọ́n láwọn ò lè gbà kọ́ mọ́ àwọn fẹ́ ẹ̀ yorùbá dẹ̀ ní ẹgbẹ́ yẹlẹyẹ ń wọ́tọ̀ kí ló ti fẹ́ ká ṣe fún ẹ ṣáàtì tó wọ̀ yìí ta lónìí ṣòkòtò tó wọ̀ ta lónìí i'm not supposed to be saying this in front of her but i just i think we won at this junction títí tó fi mú bàtà tó wọ̀ the last haircut ta ló fẹ́ lówó tó lọ fi gé so ó ṣe jẹ́ pé nǹkan tí ò necessary at this junction yẹn ló ń gbé sáyà àbáyọ gbogbo ilé tó ń ṣe òpin ẹ o kò pí ẹ nísìn kò dé lè pí ẹ later kò síṣẹ́ kò sẹ́ni ti àní òkè tó bá fẹ́ lọ fún interview i will get you corporate nice corporate shirt tí wọ́n máa wọ̀ lọ fún interview ó láwọn connections kan náà táwọn ti ń tẹ̀ tá a dẹ̀bi lè pé ìyanu máa ṣẹlẹ̀ ń bẹ̀ so what else do you want imagine pé bó ṣe lọ́n sìn yìí òjò tó rọ̀ yẹn òjò tó dọ̀ sí ẹ láyà tó ṣàn wá sọ́wọ́ sàlẹ̀ káàzùn pé acid náà dà sí ẹ láyà àbí wọ́n da omi gbóná sí ẹ láyà tó bú ẹ bíi chicken torí mímọ̀ pé òjò kan ló rọ̀ o omi gbóná nìyá yẹn máa dà sí ẹ láyà káà zùn pé ásìdì àbí omi gbóná dà sí ẹ láyà my brother you are gone. Gbenga let me tell you tí o bá nífẹ̀ẹ́ òtítọ́ o ní máa sọ nǹkan. what are you saying kí ni ọ̀rọ̀ fẹ́ wo tí nífẹ̀ẹ́ òtítọ́ irúfẹ́ wo ló fẹ́ preach fún mi tí èmi àti babe mi tá a máa ṣe ẹ̀ what is wrong with you kí ló ń sọ lẹ́yìn tí ó dùn yìí. o ọ̀rẹ́. ọ̀rọ̀ mi ò ta. bọ̀bọ̀ you go kill yourself no waste your life. just imagine. títí mi náà bá fẹ́lẹ̀ bó ṣe máa ṣe káàkiri lélẹ̀. àwọn òbí ẹ̀dá ò lè fi mí lẹ̀ màá fi mí lẹ̀ òjò máa pa mí màá wá sílẹ̀ yẹn òjò máa rọ́ sí mi náà láyà wọn bí ọ̀dà wò dá yẹ. kẹ́mi ṣe kí a kò lè ní kù látàárọ̀ ká ti ń bọ ẹ lójú wọn nìkan náà ní. Ava. Ọ̀rẹ́ ọ̀rẹ́ mi. Ó wà. Báwo ni? Ṣé ń jáde? À ń jáde o, in fact, ó mọ̀ ọ́ tí ó bá ṣe pé ibi ṣe ń kán kẹ́mi lójú látàárọ̀ ni ìwọ́gun ò ní bá wọn lé rárá. olúwádẹ́ wàá ṣe báyìí pé mo bá yín lé ẹ̀ tí ìjáde kí n tó dé ẹ̀ kẹ́mi kí ló máa ń ṣe wọnú mo ti pè é títí títí títí tí mo tún wá sèǹdì mẹ́sẹ̀gì sórí whatsapp ẹ̀ ò oh, wá online débi kó máa kà. má bínú mo bí mi látàárọ̀ but hope no problem. o ní ọ̀rẹ́ mi mi ò wá òkè rárá àbáyọ̀mí I've been trying to reach him for the past two days now kò gbé call mi ó ń ignore call mi mo ti try láti bá mi tí ẹ understand mi dẹ̀ mọ nǹkan tó mo ṣe fún. ṣé kìí ṣe pé àbáyọ̀ mo ṣe ìbínú bí mọ́mí ṣe lè jáde ìgbà tó bá wà tẹ́ni títí the other day. no ah, ah. èmi àti ti ríra lẹ́yìn yẹn nàṣẹ́ mo sọ fún yín àti ríra ti sọ̀rọ̀ mo dẹ̀ ti apologize ó dẹ̀ ti lóhùn ti gbọ́ kò lè jẹ́ yẹn ló ń bínú. tí kò bá nídìí obìnrin kò ń jẹ́ kó wọn lù ó ó ní láti jẹ́ pé o ṣe àbáyọ̀mí lẹ́sẹ̀ kan. ẹ kí ni mo ṣe tí bá bá gbé kọ́ mi aṣọ fún mi. anyways whatever the case may be Kẹ́mi jẹ́ ká pàdé káwọn ti sẹ́gbẹ́ kan ní títí ní olúwa yóò wà very important mm, ẹ jẹ́ ká lọ bá Báyọ̀mí nílé tá bá débẹ̀ a máa ra sí a máa bẹ̀ ni ah. kò ní choice ó máa gbẹ́bẹ̀ wa náà ni. mi ì rí ni mo lé wọn bọ̀ eh. ah, mo ládrẹ́s mi ì dé bẹ́ẹ̀rì báwo ló dé iṣẹ́ òun fẹ́ yóò dé bẹ́ẹ̀rì. ó <laughs> jẹ́ ìlú ìlú ọ̀rọ̀ ìṣòro ìyọ̀bẹ̀. complain tara ògiri jẹ ẹ wo ẹ wo ẹ ṣe ti rí báyìí o tí máa ń búyọ àwọn èèyàn máa sọ wípé bóyá mo bá gbàlagbà sọ̀rọ̀ kò tẹ oṣù tí wàá da owó yín àná iṣẹ́ yín tẹṣe lánàá àti tèmi mo máa fi dírọ́bà kẹ́kọ̀ọ́ ẹ̀jẹ̀ jáde jáde kúrò nílé mi á ní kẹ́kú kẹ́kẹ́kẹ́kẹ́kọ́ ẹjọ́ kí ni ọmọ kí ni ẹjọ́ ẹjọ́ kí má ṣe kí ni kí má ṣe á ah, kí ni. ẹ kó ẹ kó ṣe é ẹ kóra yín jáde. jàre wọ́n ṣe rí ẹ lọ jàre. ìyá òsì olùdùgbà tí wọ́n ṣiṣẹ́ owó. mami ìwọ sí yẹn ti pọ̀ jù nítorí àjẹ́ àmọ́ wúmà ẹ̀ wá ó wá dé that? tẹ fọ́kẹ́ ó wá ní owó iṣẹ́ tẹ ti ṣe tẹ́lẹ̀ òun á dà padà pé òun á fi rọ́pò ẹ̀ rọ́mọkẹ́sẹ̀ tún ní pé òun tún Who ń bẹ̀ ẹ́ ó fà kíkọ́ rí àwọn mi ò máa lẹ́mìí dáríjì o bọ̀dá mi èyí lè ń sọ̀rọ̀ báyìí ẹlòmíì máa lẹ́mí ìdáríjì. ṣé tí ẹ rí ọmọbìnrin yẹn kò sí ọ̀rọ̀ tí ò sọ sí mi tán gbogbo ara mi báyìí pátá ló da omi sí tó tutù ṣùgbọ́n ẹni tá a bá lè mú lọ́nà láá fi fún ẹ èmi ò bí. mo mọ pé gbogbo ìyàtẹ̀ ń jẹ yìí lórí wa ni. ẹ kò yẹ mo sọ fún pé mi láì kìkì máa pọn. lágbára Ọlọ́run iṣu ọmọ àjìnà fún yín jẹ àmín àmín àmín èmi àti ọmọ kí a sanjọ fún yín. àmín àmín èmi láì kìkì ń pọn mi èmi dẹ̀ láì kìkì ń fọṣọ wo ìta àsọdùn wa lọ mú pọ́ọ̀sì ni ó bá mú one fifty bẹ́ẹ̀ kọ́ra búrẹ́dì hundred naira àti ẹ̀wà fifty naira. ta nìyẹn o. ẹ ká san o. ẹ wọlé. ìdánwò. ẹ ká sọ mọ. Ah. ẹ rẹ mọ. bọ́dà àbáyọ mi rẹ. mọ mi. ẹ kújọ mẹ́ta. mi ló ń bèrè. mọ mi ló ń bèrè. ẹ jókòó mọ́mí àti dádì nǹkan ìpèlè ẹ̀gbọ́n rẹ̀ èmi mọ̀ kó bá mi ra minerals ẹ ṣe mọ́mí ẹ pẹ́ fún wa màá ṣe ọkọ̀ ẹ sì máa. but ìnílùwà báwo ló ṣe mọ bí. láǹrẹ̀ ló júwe bíbá ìfún wa nígbà tá a dọ́dọ̀ ẹ̀ tí àbá ilé ó wá sọ fún apọ́dọ̀ mọ́mí ló dágbére ìdí nìyẹn tá a fi wá bẹ̀rẹ̀. moreover kí ni nǹkan tó ń wá mi fún má sọ pé mi ló ń wá o torí mi ò fẹ́ wàhálà mi ò fẹ́ kígbe tí máa ń kó dá mi lé mi lórí bó ṣe dá mi lé mi lórí líle yín o. Ah, ah ah are you serious. yes i'm serious. ó dá mi lé yín lórí but that's ridiculous. yes kò lè deny ẹ. kó dẹ̀ máa wo o mi ò tiẹ̀ mọ̀ pé ó ṣàdúrà nǹkan tó tó ẹ̀ fún ẹ mi ò mọ̀ later on ni mo ṣẹ̀ṣẹ̀ gbọ́n pé ó ṣe gbogbo nǹkan tó ṣe yẹn and on a normal day kí tí màá wò lè láyà láti ṣerú nǹkan yẹn fún ẹ òfin tí mọ́mì ti fi sílẹ̀ fún un náà ló jẹ́ kóun náà ṣíwá wò nítorí don't know the machine being people joke. ìjọ kó i'm sorry. but mo mọ̀ pé o wà ń lé ńjọ́ yẹn mo dẹ̀ pé nọ́mbà ẹ̀ ò bí fóònù ọlá kókó dẹ̀ mọ̀ mo nífẹ̀ẹ́. mi ò mọ̀ mi ò mọ̀ kókó tó ń ṣẹlẹ̀ ta. ọkọ àbáyọ̀mí ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ torí ọjọ́ ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ mọ̀ kọ́mọdé lè mẹ́kọ́ lẹ kó má rẹ̀ lọ́wọ́. ìyáàbọ̀ láre ṣé ẹ ti gbórí tí Davido yẹsẹ̀ kọ. Yes. tí mi bá kúlé ńkọ́ àgálì ẹrù tí ẹ wá bẹ́ẹ̀ mọ́ báyìí àbí no o ti ní ìyẹ́ o ti ní wings o ti fẹ́ máa fò how dare you ìwọ olórí láyà ó da omi lé àbáyọ̀mí lórí ọkọ àfẹ́sọ̀nà tèmi dúnlọ́nàdúnlọ́ ṣé ẹgbẹ́ mi gbó because mi ò understand tí o bá ti ń ṣe nǹkan tó dé tó ní ká wá wòun ìwọ sàgbáyọ̀mí ìwọ ẹrù tí ẹ bá ẹ ẹrù bá ẹ ṣé ó jọ èèyàn tẹjọ wà ní set kan náà ṣé kàtíkórì kan náà lẹjọ wà ní àti ìyìn olùwà sẹ́rí ọ̀rọ̀ tó wà lẹ́yìn wàláì wàláì kì í ṣẹjọ́ mi o wàláì òfin tó fi sílẹ̀ òun ni mo ṣe ṣe fẹ́ ṣe kí ṣe bọ́ lọ́wọ́ mi ni. kò sígbà tí sẹ́yìn ò ní bọ́ lọ́wọ́ ẹ̀ ah. bẹ́ẹ̀ ni èmi tí mo dẹ̀ máa ṣe okùnfà rẹ̀ nítorí pé instruction tí mọ́mí fún ẹ ní pé kó má jẹ́ kó wọlé wọn ò sọ fún pé kó da omi lé lórí so kí ni reason kí ló fún ẹ ní agbára yẹn láti lè da omi lé lórí tó dẹ̀ túmọ̀ pé mi ló máa ń wọ́ wá sínú ilé yìí sórí tí iṣẹ́ yẹn tí kò bá bọ́ lọ́wọ́ ẹnu ilé yìí kó sọ pé ọmọ àlè ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. sista mi is that a threat or what? ṣé ẹ̀yin lẹ employer sí bíbá yìí ni àbẹ́yìn lẹ sọ sálárì fún tẹ́bí ní kó má gbọ́rọ̀ sí mọ́mì lẹ́nu. what is that supposed to mean? it means pé kẹ́ ẹ cooperate pẹ̀lú àgálì ẹ máa fa àgálì lówó tẹ bá ti fa àgálì lówó àgálì máa fún yín lọ́wọ́ a máa jẹ́ kí bọ́dà àbáyọ̀ mi wọlé tí mọ́mí bá dẹ̀ ti dé kó tó sí gate fún mọ́mí a lè wá sọ fún yín pé mọ́mí ti wà ráàlú bọ́dà àbáyọ̀ mi máa ráyè gbẹ̀yìn jáde. ó dẹ̀ ní point náà ó tẹ̀lẹ̀ jẹ́ pé idiot nuisance lélẹ̀ tì orí sọ́nà orí sọ́nà. Hmm. èmi nìkan tán. gbọ́n kan tí mo fẹ́ kó ṣe now anytime tí àbáyọ̀mí bá ti wá wàá kókó bẹ̀ẹ́nú kó apologize pé kó má bínú nǹkan tó ṣe fún the last time lẹ́yìn ẹ̀ fún ní asset kó wọlé má dì lọ́nà jẹ́ kó wọlé ṣùgbọ́n nǹkan tí mo sọ fún ẹ. <laughs> jerry bí bọ̀dá àbáyọ̀mí bí wọ́n bá tẹ̀ tẹ̀ka fún ọ pàdé láyọ̀ ti wọlé kọ́mọ́tẹ̀ka báyìí ọ ti wọlé o ẹ̀yẹ mọ̀ wọrí ẹ mọ̀ gbádùn lọ ẹ mọ ẹ mọ gbádùn lọ pẹ̀lú bọ̀dá àbáyọmí ẹ mọ ṣe fàájì yìí náà wàláì èmi nìkan tán ẹ ẹgbọn wàláì ẹyin ẹyin ẹ ṣe jù wàláì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fẹnu sí ẹ dá wàláì. ẹni tó fún ẹ lówó ló máa dúpẹ́ lọ́wọ́ ẹ. ẹ ṣe bí wọn ló mú bísíǹsì. àti mẹjẹ ká lọ jàre. kí ló ń ṣe pẹ̀lú àgbàdo tó lọ́sọ̀ọ́ tèmi wò bálọ̀n bálọ̀n dé o èmi ò mọ rí ẹ̀dá kankan. àwọn onílù táwọn ọ̀gá ṣe ẹ̀fọ́ olúwẹ̀ náà nìsín wọn àwọn gbàdé yẹn ń kọ akapẹ́là wọ́n kọ́ sáà máa lùlù tiwọn náà ni pọ́npọ́npọ́npọ́n ni. bálọ̀n bálọ̀n dé o èmi ò mọ rí ẹ̀dá kankan ṣùra alẹ́ yìí tí o sọ pé kòde èmi ń bọ́ wéde ẹ wò bí ń bá dé tán o gbogbo jí ni ó dẹ̀ torí ẹ ó gbà pé ìkánjú kan lọ oníbàájọ òkè náà láyé wa àwọn oníwà alẹ̀ láéláé ẹgbẹ́ ẹ̀yọ́ nínú yìí ọ̀ ọ̀ ń gbọ́ kọ̀ọ̀tún. kìlọ̀sìlọ́jú mo ti gbóúnjẹ yín dé. ó di tó gbèdé ìfẹ́lẹ́ rí yẹn ọmọ tọ́sọ̀ dúnú ó tún kọ kinní yẹn sí mi yé kinú yẹn tún kí ọmọ nítorí ẹ màá mú ẹ tún lọlé màá mú ẹ lọ́lọ́lé mi. dọ́lọ́wọ́ mi sọ̀bá délẹ̀ o obìnrin rẹ̀ ni màá gbé kalẹ̀ o. kí ni máa ṣe sí ọ. kí ni máa ṣe ọ ṣé ìwọ ni kọ́ ọmọ wù àwọn ọmọ ti bí ọmọ pé ọmọ lù àbí nìwọ ni ah, irú ọmọ tí wọ́n jẹ́ yìí nìsín house material àníyàn èso ọmọ téèyàn kàn lọ gbé ní ẹ̀fọn àbí bíi Happy. ní ọwọ́ four thirty five hundred ni wọ́n máa ń gbà pẹ̀lú ndomi lé ọtán ah, house material àdìwọ̀ wọ́n mọ̀ ṣe báwọn wọ́n mọ̀ mọ̀ bìlú ara rẹ̀ ah, kí ni. oníyà eh, ẹ máa fẹ́ jọ gbóúnjẹ lọ́wọ́ mi jàre. àkókò àbúrò bàbá fẹ́ fẹ́ mi ta ló fẹ́ fẹ́ o. Hmm, bọ̀dá Kóredé ọmọ ọ̀gá eh? ni mo fẹ́ fẹ́ tó máa ti tìlú èyìnbó dé kò ń ṣe irú ẹ̀ hmm àbúrò wa ni ìyàwó ń ṣe cook ọkọ ṣe gẹtìmá orí mi ẹlẹ́dàá má jẹ́ kí n rí yà. ọmọ yìí ní pọ́ǹtì o àbí báà la fẹ́ ṣe orúkọ yẹn ń jọ wẹ́ni wa cook wed kò lè work. but see let me tell something ibi tí mo ti wá ní lọ́ra ọmọ ọba ni mi mi ò kí ń proud ni mo wá fi ọmọ ìpamọ́ bí ni. so last time tí mo sọ nípa deal yẹn ó sọ pé thirty five million ni but from my own calculation I was only able to do twenty eight million and bí manifestation táwọn pípẹ́ máa máa gbà wá ọmọ báwọn Chinese Chinese ẹ̀ ṣe máa ń ṣe at the end of the day wọ́n máa fẹ́ máa one up pé wọ́n ti máa ń bìlì pé we are Nigerians ó máa ń wà lọ́wọ́ wa ni so èmi fẹ́ ka vet ẹ̀ yóò dẹ̀ mú pàṣọ gan ló ń lọ́ ń sìn so mo focus lórí for now you understand the plastic yẹn mo ìfilẹ̀ for some time let me still do that you understand so that's what i just feel so mo lè sọ fún ẹ. mo trust ẹ nǹkan tó bá ti sọ ní finance so. báwo ni ẹlẹ tí ò ń ṣe dáadáa. Ah, ọmọ dáadáa ọmọ dáadáa là ṣàkẹ́. ó sọ kankan pa bàbá ẹ lẹ́ẹ̀kan. ẹ ẹ mú pé bàbá yìí nípa ọ̀rọ̀ gold tá so mo ti kọ́ ọ̀ràn pé kán bá wa gẹ̀ẹ́tẹ̀ bọ̀ láti Dubai tán lọ yẹn so oh, nice a máa lò lọ sí pati ọmọ mo rẹ́nikẹ́ni yẹn. mo kò sí wàhálà nípa yẹn ní olúwa mi kọ. Ah, ìyàwó ẹ wà ń bẹ o. ṣé òun bá mi tọ́jú ẹ̀dá ó ṣe ẹ̀dá ṣé òun tọ́jú ẹ̀ tọ́jú èmi. Ah, mo ìwọ ni kò ṣe máa bá mi tọ́jú ẹ̀ ṣé òun tọ́jú ẹ̀ dáadáa. dúpẹ́ lọ́wọ́ lọ. anyway ọkọ ẹ náà máa dé by next month ending. Ah, ayọ̀ abara kínkín. so kó bá mi tọ́jú ẹ̀ dáadáa so sọ pé anytime every time tí ọkọ ẹ ti ń pè báyìí kò lè má béèrè ẹ. àwọn náà òun náà ń retí ẹ òun náà ń retí ẹ wọn á dẹ̀ kúkú bára wọn kalẹ̀. ó ṣe gan. You know, I'm just comfortable. You know, the fact that we've been friends for so many years. In fact, mo ti miss ẹ like. I know, right? Ah, in fact, in fact. <laughs> Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ọmọ ìlú keep company ẹ̀. Ó tó ẹjọ́ tó ẹjọ́ kó tó lọ sí Dubai tó lọ. Mo ní wọ́n má dé stop ara rẹ̀. You know I love you so much, right? And I am sure you love me too. Yeah. But I still don't understand the, the reason why you refuse to take me to your mom. Koyemi, yé mi, kí ni reason tó fi lè jẹ́ kí n lọ If not for the other day, tèmi àtàwọn ọ̀rẹ́ mi ta lókèétì ọ̀dọ̀ wọn ta lọ síbẹ̀. Òun mú mi lọ rí wọn látọjọ́ yìí, kí ló ṣẹlẹ̀ why? Hmm. Um, olúwa, kì í ṣe pé kò wù mí láti fi but with situation of things me if you come marry me, you get be gold digger. gold digger. Yeah. are you serious. Yeah, i'm serious. báwo ló ṣe máa ronú báyìí are we not meant for each other ó ṣe máa ro irú nǹkan bí èrò yẹn ò dáa náà ó ṣe máa ronú without line kò make sense. good afternoon àti mo lọ. hi àti mo rọ àti rọmọkẹ ẹ káàbọ̀. Mm. bọ̀dá mi ká sùn. báwo ni rọmọkẹ. wọ́n mi ní kí n gbé àwọn foodstuff mi fún yín wọ́n lè mẹ́ta fún yín lọ́wọ́. ìyá o ṣe rọmọkẹ àwọn ah, ìwà ṣe gan-an gbàgede indomie ah, eh? ah, thank you rọmọkẹ ṣe gan-an um, jọ báyọ̀ bá mi ra bọ́tù ọ̀tà wá fún inú ilé wa. no no no no ah no mo wà okay àti ọmọ kẹ́ mọ́ mi gan. ọwọ́ mi all right bọ̀dá mi. ok o ṣe o ṣe bẹ́ẹ̀ máa pè é ń gbọ́. bí mo ṣe ṣe ni wọ́n mọ̀ pé mi ò tí ì ṣe kò sọ lọ́wọ́ mi tí mo ti ì ṣe ìyá yẹn mo máa jẹun ọmọ dáadáa. kẹ́mi kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gbọ́ngbọ́n ṣebí tẹ́yìn bá mẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀ ló bá wọn mọ bó ṣe máa bẹ̀bẹ̀ because I don't understand what is going on. Um, Jide bí mi ṣe gbé kọ́lé yẹ kò ti understand ìfẹ́ ti kú lọ́kàn mi I'm no longer interested in this relationship ó ti sú mi jẹ́ kó ní kálukú máa lọ nílò ààrẹ mi ò ṣe mọ́. Kevin Jide. Joke. yẹn eh, ó wà expensive kí ló ti mọ̀ nǹkan tó ń sọ yẹn baby I love you I can't live without you you know joke mi wá expensive ṣé mo jọ sanyẹ̀rì lójú ẹni tó ń ṣeré jíde mi ò ṣe mọ́ good day. kẹ́mi kẹ́mi. Ah, ah. Ah, ayé mi bàjẹ́ Mo mo ti fẹ́ bẹ̀rẹ̀ mo dẹ̀ ti náwó lọ́ra kẹ́mi. lọ mi báwo ọ̀rọ̀ iṣẹ́ yìí ìlú wa lágbára o nísìnyí ọmọ ẹ ti dé ìwọ ti wà airport báwo la ṣe fẹ́ ṣe anyway ó náà ó ti ó ti wà lójú ọ̀nà so bóyá ẹ máa mí ìzàrà yín ṣá later love take good care <laughs> Mommy! Oh! <laughs> I Akọ́yẹ̀dé mi! Ah, ṣàlàáfíà ni. Àlàáfíà ni. Oh ẹ̀ you see you iná rè. Oh my God! Oh, you just bet. Ṣé dada ni? Dúpẹ́. it means, miss ọmọ mi Congrats ma. Oh, I'm I'm I'm I'm I'm so so. Oh shit, oh shit. go back to your place. Oh shit, eh, Yes ma. All right. But uh, so kí má gbàgbé ah, no no no àjọsọ̀tọ̀ tẹ ẹ̀rọ àwọn ti di. ọkọ sí wàhálà mo ti o ti bẹ̀rẹ̀. ok eh, ẹgbà tẹ ẹ sílé mọ́mí did a great as in a very great he sent me to school and now i'm so i'm i'm graduating. so funny. <laughs> okay don't worry i'll see you. how's the journey there bro. oh. i know there's no traffic there bro you're welcome home, oh, bro. I know, I know you, bro. So, well, oh, yeah, as you come back home, hey, I... It's okay. Well, go back to your place. so <laughs> if you need anything, bro, I can order. Yeah, I order for a living joint, bro. In fact, problem gidi ni bọ̀bọ̀ ẹ̀. I love you, bro. Mo máa wá nǹkan ṣe sọ́rọ̀ ẹ̀. Mọ́mí ẹ jókòó. Ọbẹ̀ ẹ ti sú mi o. Ah, in fact, he's such a funny guy. In fact, mi mọ bí tí bàbá ẹ ti rí wa o. Bó ṣe máa ń pa wá lẹ́rìn-ín ni in fact báwo wá ni ọkọ mi. oh i'm fine. I can, can see, see that you are <laughs> okay. Eh, báwo ni everybody ń kọ́? We are fine too. Um, Your daddy, iṣẹ́ tó ti gbé wọn lọ sí Dubai báyìí o. It's alright, no eh, problem. Wọ́n wà airport báyìí, wọ́n ṣẹ̀fẹ̀ board ni. Eh, èmi àti wọn náà sọ̀rọ̀. Yoga <laughs> o, ayọ̀ abara kínkín, adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ah, ẹ̀kọ́ àfojúbà. akọ̀yẹ̀dẹ́nà kan bẹ̀ á ti míìsì gbogbo ẹ̀ bí àmàlà bí iyán yẹn i'm so happy that's good eh, ok àwọn náà mọ̀ báyìí èmi lè máa rí ẹ máa gbàlejò wa ẹ náà wà ok mi ọkọ ẹ mọ́mí ẹ pé àbáyọ̀mí lọ́kọ mi for the first time wow olúwo ṣe o ẹ mọ́mí ti padà change mind wọn olúwo ṣe o. olóńgbẹ sọ̀rọ̀ lọ́rùn mi lọ́kọ̀ mi lọ́la kọ̀ọ̀lá nígbà akọ́rẹ́dé ti dé láti uk ní àbáyọ̀mí lọ́kọ̀ mi lọ́la kọ̀ọ̀lá. jẹ́ kọ́rẹ́dé lẹ́ẹ̀pẹ́ lọ́kọ̀ mi mọ́mí ibi tó bá ti wù ni kò ti dé kò bá dé láti paradise it's none of my business mo ti sọ fún yín àbáyọ̀mí ló wù mí láti fẹ́ òun lọ́kọ mi any other person mi ò mọ̀ rí mo dẹ̀ ní mi ò lè fẹ́ kórede and that's it. nǹkan tí wọ́n fẹ́ ló máa ṣe where are you going to come back here i've told you not to walk out on me mo tún máa sọ fún ẹ. kò sí wàhálà nǹkan tẹ̀yìn kúkú fẹ́ olùwàpàpà ṣe o fẹ́ o kọ̀ that's what i want that you will do. Asake. Asake. ẹ wo alágbẹ̀dẹ mi ti ń lu lójú kan àmì lórí o Asake mi o o bèbí mi o wo alágbẹ̀dẹ tó lórí lójú ká mi lórí o sóde ọ̀rọ̀ ọ̀fẹ́ yìí o ọ̀rọ̀ ọ̀fẹ́ yìí o àmì bẹ fún mi níbẹ̀ ló jẹ́ kí n tẹsánmọ kí n tẹsánmọ <laughs> àṣàkẹ́ nítorí ṣe fún mi yóò dáa eh, kó ṣe pé mi náà bàjẹ́ ń gbòòrò ah, bí n bá dé ìlọ́ra tí mo tí mo ti wá nísìn àwọn obìnrin máa ń bò mí bí ìgbà tí tàbá bò ẹ̀yìn ni wọ́n máa ń lé mi kí ni ẹ eh, jẹ́ wọn aṣọ nǹkan fún ọ tí ò yọ o sódíjọ́ tí mo ti kọ́kọ́ rí ọ wàláhì ìjọ mo ti rí ọ mo ti mọ̀ pé ìwọ nìyàwó mi oorun ah, tí kò sùn gbà wọ́n jí ó yé mi pé ìfẹ́ mi ni ọ́ ìwọ láyò mi ẹ̀dọ̀ mi ni ọ́ òróró mi ni ọ́ fùkù mi ni ọ́ pẹ̀lú ah, mo sì fọ̀rọ̀ rẹ lọ àwọn wòlíì wọ́n ní mọ̀jẹ̀ ọ̀lọ́ mọ́ mi náà ni pé èèyàn téèyàn máa fẹ́ lé tí kan máa dá fún yàn ò ní ọ́. Ah! ọlọ́run ọba kí ló wá dé tẹ wá ń hó ṣe lẹ́nu báyìí látàárọ̀ kápẹ́ mo mọ̀ pé ọ̀rọ̀ rádaràda ilé máa pè mí sí mi ní dá yín lóhùn hmm. ṣé mo pé ọkọ mi ti dé sínú ilé látàná ẹ dákun ta lọ́kọ rẹ. akóredé ni. ǹjẹ́ ó yá kúyà mi jàre ọbẹ̀ rẹ̀ tí ọmọ ìtàmì létí èèyàn <laughs> èmi tí mo ti rí ọtán tẹ́lẹ̀ wo bí mọ́tara rẹ lọ́pọ̀ wọ́n náà gbogbo kiri ní ìsìn orí bó ṣe bó ṣe dáa bó ṣe pọ̀ bọ́lọ́ ṣe bọ́lọ́ ṣe jẹ́ ọ̀ṣe mọ̀mọ̀ ẹni tó bá mọ iye wúrà la máa tà fún un sọmọ pé ọmọ ọ̀gá tó ti pẹ́ nu èbó ọmọ yìí pé yùn yóò ti jẹ ṣúgà yóò ti jẹ mèdèmèdè kò ní lè kí mọ́ dáadáa ṣùgbọ́n èmi ti bá mú ọ ti bá mú ọ we know that <laughs> a love is not by mouth. ṣé o ti tó jàre tó kàn ó ṣe lẹ́nu látàárọ̀ ah, ah, kápẹ́ mo mọ̀ pé ẹjọ́ olórí burúkú yìí ló pè mí sí mi ò tèmi bẹ́ẹ̀ lò rárá ṣíọ. kékeré ké àánú mi ní ká ń ṣe ọ ìyín wọn lè máa lò èmi ní mọ̀ ká. there is nothing we call love uh, there, there is nothing we call love and uh, if I hold you ti máa mú ẹ sọ́wọ́ máa kọ́ kó tàn yìí sí bíbá iná. Ah, ìgbà ẹni wàá mọ̀ ìpè rẹ̀ lolúwa ó tún wá ní àwọn i lemon style i see as you see me like this i know what it call style. oh ọlọ́run o i'm just imagine without touching <laughs> but when i touch you go know that i'm a man of myself. I love you. Àǹtí Dẹ́bi, ṣé gbé pátá àwọn Rèbékà yẹn? Ah, ó dùn gan ṣá. Ṣé wo bó ṣe kò ní orí kankan mu jà? Àtẹnu nìyí, ṣe tún fẹ́ dì lọ lé ni. Àṣà àwọn ọ̀rẹ́ mi tó kí lẹ̀ ń ṣe kí lẹ̀ ń ṣe. kí ni kò tí make up mọ́sí látàárọ̀ kò fáìn láàárọ̀ kò dé lọ́sàn kò tó fáìn. ìgbà lẹ́yìn fáìn wọ́n gan wọ́n gílì jàre wọ́n kún ẹ̀ kún ẹ̀ náà wọ́n gílì fáìn náà. torí pé ìgbà bóyá pín lọ́rùn ire ni mo yàn. ìgbà lọ́rùn pín lọ́rùn ire ni mo yàn gbogbo gbogbo ìjì gbogbo ìyà àní gbogbo gbogbo ìjì gbogbo. èyí aráàlú èyí ọ̀rẹ́ mi kó àfojúbà ẹ̀wò ẹ̀yin gan tẹ́tẹ́ àbí boyfriend and girlfriend oh, ibi táwọn àgbàlagbà báwọn ọmọdé máa ń bá wa ṣá I'm proud of you pẹ̀lẹ́dì iṣẹ́ rẹ ló máa fi ṣe lágbára ọlọ́run ò ní oh, disappoint wa ìyàwó ẹ̀ náà wà ní Ini wọn mú wa bẹ ọ̀rẹ́ mi ń bọ ìjà ìgbéyàwó come. ọ̀rẹ́ mi ṣáà. wọ́n kọ́ sísá tó bá tẹ ẹ̀rọ yìí. Eh, eh, ah, ah ìní mi. kúrẹ́dẹ́. what's your value ẹ lè mà. ṣàlàfíà fine ma. ó kú tọ́jú ọmọ rẹ̀. Ah, náà ló tọ́jú wa. akọ ilé ti ẹ. Um, akọ́yẹ́dẹ́ ṣe mọ̀ wípé ìní first class tó mú jáde ní school. really yes. wow i trust that. <laughs> Mm-hmm. Um, ah, ah. ìní ó ti jìnnà sọ́kọ ẹ̀ jù wọ́n ti kọ̀ ọ̀rẹ́ mi wọ́n náà dìde níbi tó jókòó sí yẹn. dìde sọ́rí o. kí wọ́n sì fi sáyẹn. má bọ̀ má bọ̀. ó yẹ wọ́n jókòó sọ́kọ ẹ̀. serious here now. Nothing. What happened? Nothing. Ọ̀rẹ́ mi, jẹ́ káwa náà máa sùn tí wọ́n. Sọ ọ̀rẹ́, bóò ni? Ọ̀dà Alex náà tó faṣọ yìí mọ́. Iṣẹ́ rẹ̀ mo láì tẹ náà. Dádì ò tí Yes, now. Ọ̀ tí ì dé. Báwo ni kò tọ́jú ọmọ mi? ìní olúwa. ìní. kí ló ṣẹlẹ̀ náà. má dáhùn kí ó ti ṣe ni lọ́pọ̀ hmm, mo bọ́mọ ìṣe máa ṣe má dáhùn èmi àtẹ́kọ̀ọ́ ní little argument kan ni. ó ti burú jù. ìwọ ni mo bá lẹ́jọ́ jàre má dáhùn èmi àti ẹjọ́ fún àkọ́kọ́ nínú ilé mi. òun ló jẹ́ kó wà bit cranky má dá lóhùn. ẹ má bínú o ṣùgbọ́n wò yẹ o. I know you will. You're such a gentleman wo èyí tó wá lè mí lẹ́nu mo máa ṣe gbogbo oúnjẹ fún ẹ o kíyàwó ẹ tó bẹ̀rẹ̀ sí dáná fún ẹ ẹ ẹ ẹ ìwọ kọ́ ló fẹ́ fún nìkan ah, jẹ́ kí n sáàbọ̀ mọ́ irọ́ mo ní rárá. kò sí nǹkan mi owó owó owó ṣáà ni kí ló dé ṣebí ọmọ ìyá Tádé ọmọ ẹ ti dé láti ìlú òyìnbó wọ́n dẹ̀ fẹ́ tún lè ṣe wọ́n fẹ́ fọṣọ wọ́n fẹ́ gbọ̀n gbogbo pọtí mọ́tò pọtí fólíò pọtí gbogbo nǹkan tó kó wá àwọn ah. aráàlú òyìnbó. kí ló wá ṣẹlẹ̀ máa ṣe. and then ṣùgbọ́n pé èmi náà mo bẹ̀ wáṣẹ́ kan tó yẹ kó lọ ṣe ń jọ hmm, yẹn ẹ bó ṣe fẹ́ ṣe ah! gangan ni ò wá yé mi báyìí. ìgbà mélòó ni mo ṣe fẹ́ ṣe yẹn tí màá lọ fi ṣiṣẹ́ àwọn ìyá Tádé ilé mélòó náà fẹ́ ṣe. díẹ̀ díẹ̀ ṣẹ́yà ju mọ́tò lọ ara ló ń fàbọ̀ sí òun ni mo rò pé bóyá kí n gbé yẹn fẹ́ lómi. aṣọ mélòó pápápá mo ti kó sọ fún ẹ n tí mo láàyè ní kí n máa fọṣọ. eléyìí ti yàtọ̀ sí aṣọ nìkan fífọ o wàá gbọ́n bọ́tí mọ́tò wàá gbọ́n gbogbo gbogbo ń tára lóyìnbó kó wá lọ. díẹ̀ díẹ̀ náà tún wá tún bọ̀ lẹ̀. wọ́n á tẹ̀ tún fún ẹ gúdígúdí iṣẹ́ ilé máa yàtọ̀ sí èyí tí mo ti bẹ̀ wá tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ah! wo mo ti fọgbọ́n iṣẹ́ yẹn ti lọ. wọ́n lè má san náírà fún ẹ gangan àpá kó jẹ́ pówó lóyìnbó náà máa fi san owó. ìjọ tó yẹ ọlọ́run má ló fẹ́ lò mí má ló fẹ́ lò mí kò sí tó ṣe mí màá ṣe yẹn màá ṣe tó bá tún rí mi sí gan tí bá ṣe yẹn láàárọ̀ màá ṣe tìyà tádé lọ́sùn tó bá tún rí mi fún mi lálẹ́ ṣé wàá ah ọmọ kẹ́dẹ̀ẹ̀dà báyìí kó sì bá wá nǹkan fún ẹ ní. oúnjẹ jẹ̀kẹ̀ a máa jẹun àbọ̀ sí kíchìn fún ara màá ṣe kọ́ sí màá sì jáde. mi ò fẹ́ ṣàkó bàtà fẹ́ gbẹ́. Mm, mi ò like àwọn design fabric yẹn mo dẹ̀ ti send owó sí already. Um, jẹ́ kí n pè é padà máa pè é padà kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ìyàwó mi ìlú ìlú ìlú. you are mad orí òpè nínú ilé tani tani ìyàwó wèrè o ní ẹ kọ́ńtì láti máa sọ wípé ọmọ tèmi ìyàwó ìwọ wèrè bíi tiẹ̀ ìwọ ọmọ tó níran yìí ìwọ ọmọ tí àwọn parents ẹ ò lè jẹrẹ láláyìí you know you are crazy you are mad I told you several times not to come to my house but you think that you have guts màá dẹ̀ dín pẹ̀lú ẹ ìwọ ìwọ wèrè yìí wọ ọjọ́ tó bá wọlé mi again wọ ẹ̀wọ̀n ló máa kú sí abirùwèrè olélẹ́yìn náà irú irú irú irú ìdí ọ̀sán olélẹ́yìn What effort, what audacity? In my house? Ẹ eh, èmi kọ́ mo ní ilé mi ni, ṣé èèyàn kan ló bá mi kọ́lé mi ni? Kí n má pariwo fún Get out of my house! Ní kọ́ńpù, bloody nitwit, idiot. Hey! Come here, where are you going to? Bọ́lọ́lọ́. Níbo? Wọ́n lulẹ̀ padà fún mi jọ, get inside the room. What is mommy? I said, get into your room. Are you stealing? Wọ́n kàn sí lẹ́nu ni. Mi ò mọ̀ kó tó ṣe pẹ̀lú nùnà ẹ̀sìn síta I Àbí ẹjọ́ tún èèyàn gidi wọn ló máa rí Come on, máa sọ pé èèyàn ni. Ọmọ ni ìbájọ ni àbáyọ̀. Wọ́n ti ẹ̀wọ́n òkìdí mú wálé. Look at that, that, that, that, that, that rascal idiot. A, a, a, a bloody nitwit nínú ilé mi. Wọ́n sọ pé òun wá yàyà yàyà yàyà yàyà. Olú àjẹkọ̀ọ́ kó wa. fún fóònù wa ó dìgbà tí bá bá ọgbẹ́ni fún mi fóònù máa gbà. a ní sùúrù jọ a. pé mi fóònù bẹ́ẹ̀ ṣe bí àṣẹ. màmá tá màá ní sùúrù. báyà ibi fún mi. bí bàá ló ti máa bá wa. Ọlọ́run ibi ni. máa jáde sí wa lọ́wọ́ báyìí ni mo. ní báyìí la máa mú. chipin ni a máa mú sọ́wọ́ bí akàn báyìí. yé kí ni. ló ṣẹlẹ̀. yìí aláyé ọmọ náà yóò pín yẹn ti sanwó yẹn o. Ah. ogún ẹmu ló san o. Ah. ó dábọ̀ ogún ẹmu ẹ jábọ́ kó pariwo ẹ̀. ọmọ ọba ènìyàn náà nínú ìṣe kí ni kò ní wà lọ́wọ́ ẹ̀ lọ. irọ́ àmúkọ aláyé bóyá edu gbogbo náà ni. tó ẹ mẹ́sẹ̀gì mi ayé fẹ́ bàjẹ́ ni. ṣé ẹ kò gbọ́wọ́ lè. ó jábọ́ kó pariwo ní ilé yìí. owó yín ni kì ẹjọ́ ẹ̀ bó ló ṣe kàpítà ṣọ́ dẹ̀ ni ẹ̀ ni. olúwa ni ẹ wọ. ó ṣe rẹ bẹ́ẹ̀ ah, ah. ọkọ dídí ti rè é lọ ah, àìlè yà á yìí ẹ̀lú mà mà àmọ́ òsín bèsè o òsín bèsè o àwa new site yẹn ni ẹ aláìwá kan ṣe ẹ̀kan lẹ́kan síbẹ̀ bó dẹ̀ ṣe wà yẹn tó bá ti wá lẹ́ẹ̀kan ó lè jẹ́ lẹ́yìn oṣù mẹ́ta ló tún máa wá ìmọ̀láṣà wa dúró de lẹ́nu ọ̀nà òtítọ́ àmà jáde bọ́kùn máa jáde sí wa lọ́wọ́ ni a máa mú sọ́wọ́ bí akàn báyìí. Eh. mo lè sọ ọ́n bí tí mo wà èmi àtàwọn nígà mi náà lájọ wà ok ààrẹ kò sí nǹkan a máa ṣe náà ni àwọn oníṣẹ́ tá a máa ṣe lójú yẹn náà lọ a ní ṣọ́ọ̀bù lébùté o ṣé ká pa eh, ká má pa a kàn fìyà jẹ ká fi pínyà sí òun àti ọmọ yín ìyẹ̀bẹ́ yín sọ̀gàn ìpínyà ti wà ìpínyà ti wà ó yẹ kẹ́ mọ̀ àwa àwa lọmọ ṣe nǹkan burúkú tẹsẹ̀ wọ́n rìn àwa la máa ń gbèjọ níjà tá a kì í gbèjà ara wa ìyẹ̀wò ẹ̀gẹ́jà tí náà máa ń gbé lórí wọn kì í tó àwà wọn lè bá wa jà bá tí wọn tó bá jà àwa tí wọn lọ gbèjà ẹ̀ àwọn mi ọwọ́ wọn ro kò sí wàhálà ẹ̀yẹ kọ́sẹ́ǹtì tẹ̀sẹ̀ sáwà tẹ́yìn bá sẹ́yìn dídé sẹ̀ lé ní iṣẹ́ máa dán lọ́la. iṣẹ́ wa ni. ok ẹ sẹ́yìn díẹ̀ owó ńlá ni ká ṣe o má ṣe kéré mọ́ gbogbo àwọn onígàzì wọ́n ti gara wọ́n ti. ẹni ṣe dáadáa ẹni ti fẹ́ ọ. obìnrin ni wọ́n ti do ìṣà. ńlá ni ká ṣe ẹ̀rọ káwọn náà ti mọ àwọn yahoo púpọ̀ hmm. wọ́n ti ṣe ńlá fún wa tó yà ẹ̀ náà ṣe ńlá fún wa ẹ̀ kò ń ṣe sẹ́ẹ̀tì àwọn táwọn táwọn ràfíìmù mọ́ yẹn táwọn ìjọba Ṣàngó mọ̀ àwọn ọmọ onítọ́wọ́ kọ́bọ̀ yẹn yọ. àti bọ́ sí lẹ́kì. kò sí ara màmí ẹ̀yin jẹ́ ẹ sẹ́ni details kò sí ara mo sẹ jẹ́rìí wọn. mo yà tó pè mí yẹn. Ah, ah, ìyá kan náà. ìyá ìyá láàánú. ojoojúmọ́ ló máa ń ṣe tó dáa tó dáa. dúpẹ́ fọlọ́ mo fọwọ́ rárá ọlọ́run jó bára listing wàá ṣèlérí fún wa ipe wa àti ní ní olúwa ẹ tún fojú kan jùmọ̀ láéláé àti láéláé. mo ṣèlérí in addition òun ló ti gbọ́ yẹn o a fẹ́ gbọ́ pé wà tọmọ yẹn sọ̀rọ̀ rárá bí kọ̀ọ̀kan wá rárá àbí pé lọ́n communicate lọ́n pe dání lórí fóònù jọ́ta bá fi lè gbọ́ ọmọ bá máa jẹlẹ̀ ni o òun ló ti gbọ́ yẹn o. sí mẹ́nu ẹja rẹ̀ ọ̀gbẹ́ni ìyẹn gangan ni dílì o ó ti gbọ́ kó wá gbà ní ó mọ̀ ti ṣe lérí fàwà á lọ ṣe bo lórí burúkú lọ gbẹ̀yìn bẹ́ẹ̀ bọ́jẹ́ o tó bá ṣe irú yẹn ikú ṣéǹjì ni a máa nà ọ́ ẹ lórí wàá padà kú láti. mọ́mí mọ́jọ́ àní mọ́mì o máa wá mọ́mì ẹ lọ sọ́ngbó ni o ọlọ́kọ̀ ń gba ìsọ́nsọ lọ́jọ́ bí ọ̀rìjìnà. àbọ̀dọ̀ ìbùkún ni ẹlẹ́lẹ̀ pé wọ́n bọ̀yà ẹ̀ṣẹ́ bíbá ẹ̀ ni ó gbé kí fún pọ̀ létí ẹ ni agbẹ́ni mo fọ́lù ẹ̀ ní Instagram o tó bá dọ́wọ́ èrè máa pa ẹ̀ fáwọn tó ní ẹ àbọ̀ ìjà àbọ̀ ṣá àbíkí kọ́kọ́ àbọ̀ kùn fẹ́ màámi kò sí gírì òun náà ní kọjá àyà ẹ̀ ó ti tọwọ́ bọ̀wé lójú àwọn lawyers mi tó bá ti rúfin adájọ́ kúfin ikú lèrè ẹ̀ṣẹ̀ òun náà ní jẹ́ rúfin ní nǹkan tójú ẹ̀ ti rí i èkó ní gbá wọ́n wèé kò ní kọjá okùn kó àbá gba ẹ̀ka àmì ẹ̀fọkàn yín balẹ̀ aṣètì ò sínú ọ̀rọ̀ tiwa wọ́n ti yọ ọtí kó nu orúkọ wa aláṣeyọrí ni wa báwa ni ṣé ẹ mọ̀ ni son of mercy ìkọjá ládùúgbò tí ó sì ná ọmú náà wọ́n dé ọmọ ọmọlẹ̀ ni ẹ fọkàn kò ní dánwó ẹ̀ wò mọ́ àbótú ọmọ wọn bá kí ni mo jẹ sókè mo ní yẹ ẹ lọ sí mi ò ní ẹ gbọ́ bó ṣe ń ṣe ẹ bá ẹ sọ̀rọ̀ ó lẹ ń ṣe di pé ẹ gbọ́ bó ṣe ń ṣe tòjú yá ẹ mọ́lẹ̀ òun ló ní dé bẹ́ẹ̀ mọ́ balance àwọn ọmọ máa gbà lọ́wọ́ yìí ọ̀njọ́gùn ti wà lówó ọ̀njọ́gùn wà lówó a máa gbowó wa all right ẹ ṣé ma ẹ ṣé ẹ rọra máa tẹwọ́ mọ́ ó bọ̀dá mi tí kò bá wọ ìjáwọ́ lẹ́yìn ní olúwa o ẹ má fi ojú òótọ́ ni ẹ má fi ojú kankan wò mí òótọ́ ni mo bá yín sọ kí ló dé ṣé ni olúwa ni ọmọbìnrin tó wà láyé ni ṣóun nìkan lóbìnrin ni ó mú òṣì lù yín má mi wíyẹ pàṣẹ ọlọ́pàá rẹ sí wúmọ ẹ̀ ọlọ́run ìdájọ́ ọlọ́run ó ju tèèyàn lọ. jẹ́ gbọ́wọ́ dúró. yẹ sáré bẹ́ẹ̀ fẹ́lẹ́ ìsìn ilé ìwà jẹ́ ó lọ kíákíá bá. ó máa lọ. mo bẹ máa fi kòkò sí mọ́ ọ́ ó máa fi kòkò sí mọ́ jọ ọ́. dúró dúró farabalẹ̀ farabalẹ̀ ah! farabalẹ̀ ẹ̀ ẹ̀. Ah! ó ti tán ilé wa bẹ̀rẹ̀ ó ti tán. ó dà pé ẹ̀yin girls yẹ ọ̀ understand nǹkan tí mo sọ ṣẹ́rí bọ̀bọ̀ kórèdè yìí i don't like him as in me, me, any feelings fún mọ́mí kan fẹ́ him pose a lórí mi ọ̀tọ̀ lèèyàn tí mo love àbáyọ̀mí ọ̀tọ̀ lẹ́ńtọ́ ní pé kí n fẹ́ doesn't make any sense gbogbo ẹ̀ kàn tiẹ̀ sú mi i don't understand. ìwọ ló dẹ̀ wá ń ro she's your mom yeah. and she wants the best for you. exactly she does and come to think of it wọ́n ló kàn ń pariwo Abayomi, Abayomi, or Ife Abayomi, is there any other love in this world that is more than a mother's love for her child? No, but. Kò sí but kankan nínú ìfẹ́ tí ìyá ní sí ọmọ tó bí nínú. Yeah. In fact, oríire ni gbogbo ìyá máa ń wá fún àwọn ọmọ wọn àti ibùjókòó ayọ̀. Nítorí náà ni mọ́mí ṣe fẹ́ kó fẹ́ akóredé tó dé ní láti gbọ́rọ̀ sí wọn lẹ́nu kí ọmọ kó lè gbọ́rọ̀ sí ẹ lẹ́nu. Jọ̀ọ́ God bless you, my darling. Oh, you're welcome, ma. Ẹ̀rọ God bless you. Amen. Ìjókòó ayọ̀ ni gbogbo yín máa gbà lágbára Ọlọ́run. Wo irú àwọn ọ̀rẹ́ tèmi máa ń gbàdúrà kí àwọn ọmọ mi máa bá you rè. Ẹ́ ó dá tẹ ṣe ń bá mi sọ fún ìní. Báwo ló ṣe ń ṣèyàn bí ọkà Why are you doing this? Do you need this? báwo ló ṣe máa sọ wípé ó máa gbé akóredé àti àbáyọ̀mí sẹ́gbẹ̀ẹ́ they don't match kí ni kí ni kò tó rí lára bọ̀bọ̀ tó ń ṣe gọ̀rọ̀gọ̀rọ̀ kiri yẹn the boy the boy does not fit you in any way he doesn't fit he's just he's just a low life tí ò ní life jẹ́ pé they they hardly can can live i mean what do you need with such a person for kí ló fẹ́ fi ṣe wọ́n akóredé a fine young man well spoken ó wá láti ìdílé rere he has pedigree he has poise he has charisma eh mo believe pé tẹ́yìn méjèèjì bá fẹ́ra yín báyìí you make the finest of couples kí ló kí ló wá ń wá kí ló ń wá tó lóun ò ṣe fún ẹ ṣé o o rò mo lè tiẹ́ sí ibi ni you know that I love you ọkọ mi olówó orí mi agídí náà ni. Ah ìwọ àti àbáyọ̀mí ẹ̀ mate ìwọ perfect match olówó rè mí. Hmm? kẹ́mi. bọ̀dá àbáyọ̀mí. ní òtítọ́ àti ní òdodo kémi àti ní olúwa tó mọ́ra lẹ́tí ń bọ̀rẹ̀ yín bọ̀ láti kékeré and ẹni tí ó lè bá ìnira sọ̀rọ̀ kó gbọ́ kó ju ìwọ àti láti fà lọ mo dẹ̀ fẹ́ kẹ́ bá mi bẹ̀ kẹ́ bá mi bá sọ kó má jẹ́ kí iná ìfẹ́ wa kó wọ̀kùn torí pé mo nífẹ̀ẹ́ nílùú wa sọ̀kànsọ̀kàn. bọ̀dá àbáyọ mi ọkọ̀ ojú orin tó ti ré kọjá lẹ́ǹkẹ́ sí ìfẹ́ yẹn àti ní olúwa ti di past tense tí kò lè possible mọ́ bọ̀yìn gan fọ́níṣà adúrú gbogbo nǹkan tí ìyá ìní olúwa ṣe fún yín ṣé fẹ́ jẹ́ kó pa yín ni. Huh ẹ kúkú lójú ẹ fi ríran mo fara sọ mo fojú sọ kò séyìí tó yẹ yín ẹ má má jẹ́ kí ẹnikẹ́ni pòkọ ìbànújẹ́ fún yín. one man's food is another man's poison. Abayomi, I love you. I really do. But how about Inyoluwa? Inyoluwa? Never mind. I know how to handle her. nǹkan tó ṣẹlẹ̀ ní sí pé màá filẹ̀ ni màá fẹ́ obìnrin mi torí àwọn nǹkan yẹn ti ń pọ̀ jù those àwọn wàhálà àwọn community like that yẹn tí bá ní mo fẹ́ lómi yẹn nǹkan ló máa dà nǹkan tí màá ṣe nìyẹn despite mo love ẹ òun náà mọ̀ àmọ́ mi ò lè gba àwọn nǹkan báyẹn mi ò lè gba àwọn nǹkan báyẹn àwọn ibi so màá filẹ̀ obìnrin mi ni. Um, sir in all sincerity. Eh? I mean, you feel pé best decision yẹn no it's not ìwọ lè sọ pé torí pé obìnrin kan ò dáa wọ́n á fẹ́ lé kúrò nílé ó fẹ́ fẹ́ mi báwo ló ṣe fẹ́ mọ̀ bí ẹ̀yìn fẹ́ fẹ́ yẹn bóyá yẹn ló dáa ẹ mọ̀ pé the devil you know is better than the angel you yet to meet tí ẹ bá sọ pé ẹgbẹ́ obìnrin ẹ̀yọ̀ kan sílé ìsìn ọmọ ìyá wàhálà márùn-ún ni tẹ bá gbé méjì sílé ẹ dẹ́nu gbé máa di wàhálà mẹ́wàá so I feel that instead of mama sọ pé ah, àwọn obìnrin yìí wọn ọ̀dà afẹ́pàrọ̀ wọn why can't we just find a way to just i mean try understand them educate them nurture them like babies and make them you know meet up to our standard wọ́n lè máa ṣe nǹkan tá a bá fẹ́ èmi ò rò bí a fífẹ́ ìyàwó mi máa jẹ́ very good option in my opinion actually. ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ mo really understand nǹkan tẹ́ ń try to emphasize but nǹkan tó lè fi mú èmi pé kí n bá yín sọ̀rọ̀ ẹ mọ̀ pé mo láwọn rẹ̀ ẹ gẹ̀tẹ̀ but ẹ jẹ́ um, níbọ̀ mi tó wà òkè tó jẹ́ pé tàdé wò pé yes pé mo lè fi ọ̀rọ̀ lọ yín ẹ lè fún mi ní good um, good response lórí ẹ̀ but nǹkan tí ó wà ńlẹ̀ yìí even tí n bá fẹ́ ṣe mo lè fi ọ̀rẹ́ uh-huh. èmi ò fi òpin yẹn tàn wọ́n but then ẹ̀yin lẹ dán wọ́n ẹ̀yin lẹ tàn wọ́n bọ̀ ìyàwó yín tí mi máa ń rí yẹn she's a good woman àbísẹ̀ kankan mo máa ń retí òun àti ìyá mi máa jọ fọ̀rọ̀ jomi tó ọ̀rọ̀ máa ń fọ̀rọ̀ kan nǹkan tó máa ń jáde lẹ́nu ìyàwó yẹn I feel she's a good woman ẹ kàn try kẹtùn ọ̀rọ̀ dáadáa ṣẹ́gun ẹ ṣọ hmm? ẹ wo èmi gbọ́ ti yín o àmọ́ inú mi ẹ sí wàhálà ọlọ́wà ọlọ́wà gbà fún wa. ṣé kọ́ bá yín mú drinks wa. I told you guys mo sọ fún yín ẹ̀ẹ́n Joe Biden ló máa wọlé àwọn blacks really vote fún gan exactly ṣé bí mo ṣe rí polls yẹn mo rò pé no àwọn blacks support ẹ̀ náà exactly. Three, three to four months ó yẹ kí mi náà wá ṣe vacation kò lè tó yẹn náà ó jẹ má pè é ẹ. ó ti faint ibi tá a jọ ń ṣe kan lọ́wọ́ sí ọkọ̀ faint. kí ló ṣe. bẹ́ẹ̀ ni mi ìmọ̀ká tó ṣe ọjọ́ wájú. kí ló ṣe. kí ló ṣe. ìní olúwa ìní olúwa ìní olúwa lọ́ba mi gẹ̀ẹ́tì kí mọ́tò ìní olúwa ìní olúwa ìní olúwa má ṣe báyìí ìní olúwa ìní Ha. inú olúwa. Baba, how you doing? I do. How are you? This is my, this is my babe, Kemi Sola. <laughs> Oh, oh, oh, oh, oh. Kemi T, your man, sorry. Yeah, Kemi Oh, come on. Nice to meet you, Kemi. Nice to meet you too. Ah, uh, uh, Mrs. Kemi to be, right? Yeah. Ah. <laughs> you're pretty, you know. Thank wow. you. Yeah, Uh, my name is Tadi. Just call me Tadi. Tadi. Yeah, I'm, I'm good. Yeah, nice to meet you. Uh, Mr. Uh, oh, uh, sorry. All uh, oh, right, Jerry. Jerry. Jerry. Jerry. Um, sorry, oh, sorry. Oh. Um, ṣẹlẹ̀ náà? Ṣé bá ti sọ̀rọ̀ yìí? Mo ti sọ, a ní mi ò lè fi ẹ wàhálà ti pọ̀ jù. Nǹkan táwọn pírẹ̀tì náà fún mi ti pọ̀ jù. So that mm, Nínú nǹkan tá jọ sọ kọ́ lélẹ̀ máa ṣe bẹ́ẹ̀. Hmm. Ọ̀rọ̀ ò gbà bẹ́ẹ̀ no sùúrù díẹ̀ náà ni ẹ nǹkan tí sùúrù bá ṣe ti sùúrù náà láyé bá ti. sí. o ti yé mi bọ̀ tí ilé ti o ti yọ lẹ́mìí mi mo eh, lọ́ọ̀bẹ̀. ẹ fẹ́ tẹ̀síwájú pẹ̀lẹ́ lẹ́yìn. gidi. Soke kí n fàdúrà ràn yín lọ́wọ́. gidi àfọwọ́ wọn ẹ. <laughs> yes yeah actually man i know you're you're a darling god god bless you god bless your union èèyàn ni wọ́n o lẹ́nu gidi ni wọ́n. mo ń rò tẹ́lẹ̀ pé bí a kájọ lọ sí joint wa ẹ̀ka lọ mo ti tẹ́lẹ̀ ní bọ́s mo ti gba kọ̀ọ̀kan sí bí èmi máa bá yín bẹ̀ ṣé ti yé padi ah, you too much yeah, you too much madam. Congrats. <laughs> Thank you. <laughs> Yeah, God bless you. Uh, okay, uh, I'll see you guys. Nígbà mo yà pín lọ́rùn ire ni mo yàn pé bí n bá délé ayé rere ni kí n ṣe o èyẹ eh, gbogbo gbogbo ìjì gbogbo ìyà. mo mà dárùn aṣọ ti ya. màámi báwo lè náà ṣe ṣe táyọ fi yà. ẹ gbà mí àbọ̀ ń gan síbẹ̀ tẹ́lẹ̀ ni ó dàbí ẹni kó ju ayọ̀nù lélẹ́yìí ayọ̀nù ti mú kínní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti mú un. màámi màámi ẹ̀yin lè má sọ fún mi kí n ra máa gbọ́ aṣọ kó má bàa yà ẹ̀yin lè wá gbọ́ aṣọ yà kí la fẹ́ sọ fún bùdà kọ́lá báyìí. mo mọ̀ ṣe mo wá mọ̀ mọ̀ ni mi ò mọ̀ mọ̀ mọ̀ orí bójú wa wò wò ayọ̀nù tí ó dàbí ẹni pé ayọ̀nù ti mú kínní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ah, aṣọ ò lè ah, aṣọ ò aṣọ ò mi ò mọ̀ mọ̀ ibi tí mo ti ń fọwọ́ gbó báyìí mo rò pé bóyá ojú ibẹ̀ yẹn ayọ̀nù ti jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun ni bí mo ṣe wá fọwọ́ ṣe báyìí ló wá gbú pẹ́. sọ̀rọ̀ lè sọ yẹn ibi tẹ́ ti fa aṣọ aṣọ ti ya. mi ò mọ̀ mọ̀ ṣe mo. ẹ ẹ yaṣọ kúrò ní ẹ jẹun wò ẹ yọ yọ kẹrẹ fún yẹn. òun rèé mo ní bóyá bóyá ah! ojú ayọ̀nù ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. aṣọ tí mo ṣe ṣe ra this is the first time tí ma kọ́ fọ aṣọ yìí náà. mo máa rò ṣé blade lọ́wọ́ yín ni blade ẹ fi fọ́ ni. ọwọ́ ni mo fi ń gbó. Ah! are you kidding me. Ah. sápà ni yìí ni ajá ah. yìí ẹ wọ́n yẹ faṣọ ya sápà ni ẹ ni ṣé òun náà wọ aṣọ yìí ni are ah, you kidding me. mo kí ló dé kí ló ṣe ẹ̀rọ gbọ́n náà. ìwọ ló fẹ́ tọ̀jà yìí ẹ̀ ó ti tó ó ti tó jọ sórí ọlọ́run máa gbọ́ kó tó lè bá aṣọ náà. kí wọ́n mọ̀ kí wọ́n mọ̀ fàṣọ yẹn lè wá gbá wọn létí bẹ́ẹ̀ ẹ wo ẹ máa lù mí kúlẹ̀ ní. ó lè gbọ́ lórí burúkú ó lè gbọ́ lórí burúkú ní ìwà àti ìyá rẹ̀. ó dàbẹ̀ kó lórí burúkú náà méjì ọ̀tá ajé yín Ah, èmi ni kò nà ṣàánú mi ọkọ mi. ṣé wọ́n mọ̀ wọ́n ni ṣé wọ́n mọ̀ wọ́n. ṣàánú mi èmi ni kò nà. wọ́n lọ sọlẹ̀ jámú ni tọ́jú. ọ̀rọ̀ èlé ilẹ̀ ló dẹ̀. àjọ títọ́ ẹnu mi má má nà pàjọ ọ̀tọ̀ yọ lọ. ọ̀yà ẹ̀yà mi ẹ̀ fọṣọ mi lẹ́jọ́. èmi ni kò nà má bínú má bínú bá mi pè é mi ò mọ̀ ọ́ mọ̀ ibi tí mo ti ń fọwọ́ ṣe báyìí ni kí ni yóò ti yà. ṣé ṣe mọ́ mọ́ ni. ó ti tọ́kọ gbẹ́nu ẹ̀ka kó bẹ̀rẹ̀ á kí lẹ́dẹ̀ sílẹ̀ mi ò fẹ́ràn kọ́ bẹ́ẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí inú ẹ̀kọ́. tó bá tó bẹ̀rẹ̀ sí inú ẹ̀kọ́. ẹ bá tó bá gbé fi ilẹ̀ kó gbá mi létí. simply because mọ́mí ṣèṣì fàṣọyà bí ọmọ inú wọn wàá gbá wọn létí. bọ́dà mi mo kàn dúpẹ́ pé ẹ̀ sí ń bẹ̀ ni torí pé ẹ̀ wà ń bẹ̀ ni nǹkan máa bàjẹ́ jù báyìí lọ ojú yóò dẹ̀ ní so ìwọ wà ń bẹ̀ ló wá wo bó ṣe gbá mọ́mí létí ló mú kó bujà bí kò ṣe yákàyákà. bọ́dà mi mo kú gbìyànjú o mo gbìyànjú àmọ́ etí tó tẹ̀ gbá èmi kò dùn mí bí kò ń ṣe ti màámi mo dìde mo lọ aṣọ ọmọ lọ́rùn àmọ́ tì mí dànù torí agbára mi ò ka. àbáyọ̀mí àbáyọ̀mí ní sùúrù kò yẹ kí wọ́n tún máa sọrú eléyìí ẹ̀ sórí iṣẹ́ aṣọ fífọ̀ iṣẹ́ ẹ̀gbin ni iṣẹ́ ìwọ̀sí iṣẹ́ ìdọ̀tí pàápàá ọ̀rẹ́ mi ni mo rí kí ọ̀rẹ́ mi má bínú sùúrù ni ṣé tí èmi náà bá rí iṣẹ́ gidi tí mo rí i pé iṣẹ́ kékeré owó ńlá tí ó fìyàn lọ́kàn balẹ̀ tí mo dẹ̀ rí pówó ẹ̀ tún máa lọ sókè jù báyìí lọ ṣebí máa bọ́ ọ̀rẹ́ mi wá gbogbo eléyìí náà wè mí náà ọ̀rẹ́ mi inú ẹ̀gbin lọ́lá ń gbé ẹni bá máa fara yọ́lá fara yẹ́gbin. àbí àṣà jẹun náà ni ṣe máa bínú fún yín jẹ ọlọ́run ẹni tí olówó lọ́wọ́ ráyé wá o lọ́n ṣe wá lólówó. ṣèbọ́kùnrin ni wọ́ ìgbà tí wọ́n bá ń ṣe báyìí kí ló fẹ́ káàbùrú ẹ̀ ṣe. madam ẹ ní láti máa fira yín lọ́kàn balẹ̀ gan-an kí n ṣàìdédé lose consciousness kó sáré ṣubú kò ń ṣe ohun tó dáa okun kì í wó ruru ká wà ruru you need to be very careful about your health so ẹ jọ kò ń ṣe ohun tó dára rárá tọ ọlọ́mọ ẹ̀ kárí kò ṣe dáa tẹ bá lórí títì tí irú ẹ̀ bá lọ ṣẹlẹ̀ ńkọ́ especially láàrin títì ẹ̀ kí la kí lẹ fẹ́ ká máa sọ báyìí please I, I, I want to beg you ẹ take it easy ẹ Um, doctor ẹ ṣe gan thank you for your prompt intervention. Um, mo máa ń sọ fún un mi ò mọ nǹkan tó ń jẹ́ kó ronú because ọlọ́run kẹwàá so mi ò rí reason tó fi máa go into depression bóyá tọmọ tí ọlọ́run wà tí ṣe o but then mo máa ń sọ fún gbogbo ìgbà pé ọlọ́run ló ń ṣọmọ bóyá tẹ̀yin náà bàbá mi sọ fún bóyá ó máa gbọ́ yín. Eh, please eh, God understands everything. So Allah to take everything easy. Of course, everything ma they will everything will fall in place in its own time. Please, enjoy. ẹ lọ sí ilé àánú àwọn ètò àdúrà tó wà ń bẹ ẹ lọ parí ẹ pẹ̀lú alàgbà tó wà ń bẹ ẹsẹ̀ bá ti ṣe tán màá pè yín ẹ pẹ̀lẹ́ ẹ kú jókòó ẹ pẹ̀lẹ́ ẹ kú rìn ọjọ́ ẹ pẹ̀lẹ́ ṣé kò rẹra ṣé ẹ bínú pé. Ah, ẹ fi ṣe olúwa sàn ọlọ́run àwọn àṣàgbára ah, ẹ pẹ̀lú sàn. lórí ọ̀rọ̀ tẹ́ ẹ bá mi sọ ọjọ́ tẹ́ ẹ wá bí mo gbàdúrà lórí ẹ̀ olúwa bá mi sọ̀rọ̀ ó fi àwọn àṣírí ìjìnlẹ̀ lórí àwọn lórí ọ̀rọ̀ àwọn ọmọ yín náà ó fi hàn mí ẹ̀yin olúwa lógo. àkọ́kọ́ náà ẹ jẹ́ kọ́kọ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín àwọn ọmọ yín tẹ̀ ń sọ wọ̀nyí àkíyèsí wo lẹ ṣe nípa wọn láti kékeré wa. àkíyèsí. Hmm. ìyá ni olúwa <laughs> ọ̀rẹ́ mi nǹkan tó jẹ́ à ń sọ ń sìn kó fara rọ. titus tá à ń twenty six thousand tẹ́tẹ́lẹ̀ ló bá yédè fò láti twenty six lórí thirty two thousand. Eh? bẹ́ẹ̀ ni èmi kẹ̀ mo yà ètò ọkọ bẹ́ẹ̀ láti ibi kílò mo kọ́ yé scale mi mo yà yí díẹ̀ torí two thousand naira one eighty tàṣẹ́ ń ta ní ìyẹn báyìí kọ́ ló ń ṣàánú wa níbi tí nàìjíríà ń lọ. Hmm ọmọ ìjọba wa yíyẹ yìí níbo ló ń kọ́rọ̀ nàìjíríà lọ báyìí kó ti sún wa o. kò wa o. báwo lọ́ọ́ ìfẹ́ máa tà báyìí sí ọ̀rẹ́ mi. kí ni à náà tó ṣe gbà ni one thousand eight two thousand ni mo ń ta kílò kò sí nǹkan tó kàn mí mo ti yá yí kílò mi sẹ́yìn èmi kẹ̀. Ah, akóredé ọjà ṣé wàá rí báyìí ẹ. ọkọ mi lọ bá ẹ ní olúwa ṣeré ìlú olúwa bá ṣeré ìwé iná ní gbogbo àwọn ọmọ ìyá olúwa ṣe ẹ̀yin olúwa lógo ah. ó dáná báyìí lolúwa ọlọ́run Ísírẹ́lì wí lórí ọ̀rọ̀ àwọn ìrìn àjò àwọn ìránṣẹ́ yìí a fi hàn mí wípé iná ni ọ̀kan omi ni ìkejì bẹ́ẹ̀ sì ni iná àti omi wọn ò lè jọ ṣọ̀rẹ́ títí alẹ́ kò pọ́síbù ṣùgbọ́n ṣe ni àwọn ènìyàn láàkì ronú bí ọlọ́run ṣe ń ronú ọlọ́run pàápàá kì í wò bí àwọn ènìyàn ṣe ń wò nítorí pé ènìyàn a máa wojú ṣùgbọ́n ọlọ́run olódùmarè a máa wo ọkàn ọlọ́run ò parin àjò wọn pọ̀ láti ọ̀run pàápàá ah. ẹ wo gẹ́gẹ́ bí n tó lù wá fi hàn mí kékeré lèyí tó sì ń ṣẹlẹ̀ láàárín tó bá pẹ́ jù báyìí lọ. ẹ̀sìn dé. ṣé kò mọ̀ lè bímọ fún àwọn. rárá rárá àti rárá rárá ni kí tó wá ṣe ọmọ bíbí nìkan ni wọn lè bí fúnra wọn ìrìnàjò náà máa ó máa wọ́ọ̀sì débi wípé ọjọ́ alẹ́ wọn kò tiẹ̀ ní nítumọ̀. alàgbà kò dẹ̀ sí àtúnṣe kankan. ìgbọràn sọ jẹ bọrú. ọ̀rẹ́ mi. olúwa fi hàn mí. ń bọ̀ wípé ẹ̀yin méjèèjì ẹ fẹ́ràn ara yín tòótọ́ ọ̀rẹ́ lẹ́jọ́ ń ṣe hmm. ó wá wù yín káwọn ọmọ yín kan fẹ́ra wọn hmm, ìyẹn ló mú ọ̀rọ̀ wípé olúwa kì í wò bí ènìyàn ṣe ń wò wá hmm. ẹ̀yin fẹ́ ṣùgbọ́n olúwa kọ̀ wọn ò bára wọn dọ́gba eh. ẹ wá jẹ́ ká tètè ṣe kánkán kó tó pẹ́ jù ṣẹ́rí ó ti ní oníkálukú tó ń bọ̀ wá sí ayé àtọkùnrin àtobìnrin tí olúwa ti pèsè ọlọ́wọ́ ọ̀tún rẹ̀ fún hmm. iná ò lè sọ̀rẹ́ omi omi ò lè sọ̀rẹ́ iná hmm. àwọn méjì mú para wọn. Ah. Ah. wọ́n sọ fún mi o. sùrẹ́jì láti géètì fún mi o ṣé ti gbọ́. gẹ́gẹ́ bẹ̀rù. rí fẹ́ni tí òun fẹ́ torí ẹnìkan torí ọjọ́ alẹ́ ẹni nìkan lọ́jọ́ alẹ́ o ọ̀la ni ọjọ́ alẹ́ ọjọ́ alẹ́ ni ẹlẹ́kọ̀ọ́ wá ọjọ́ alẹ́ torí ọjọ́ alẹ́ ọjọ́ alẹ́ ọjọ́ alẹ́ ọjọ́ alẹ́ yẹ́n mọ̀ pé ọjọ́ alẹ́ ọjọ́ alẹ́ nígbà tí irú àwọn kan báyìí ti wá ṣẹlẹ̀ tẹ́lẹ̀ kí ló wá dé tẹ́ fi agídí so wọ́n pọ̀. yóò sọ fún mi pé ah. bó ṣe máa rí lélẹ̀ mi mọ́. ọlọ́run kọ́ ló so wọ́n pọ̀ yẹn lẹ so wọ́n pọ̀ ẹ jẹ́ kó ní wọn kó bọ́ta kí obìnrin kó lọ wá ọkọ mìíràn kí ọkùnrin náà kó lọ wá ìyàwó mìíràn kí ẹ gbàdúrà ràn wọ́n lọ́wọ́ bí bẹ́ẹ̀ kọ́ kékeré nìyí tẹ́ ń rí yìí o n tó máa padà ṣẹlẹ̀ <laughs> ó lè di ntágbára àdúrà pàápàá ò lè kà àlàáfíà fún mi. mọ́mí mi ṣe rí bí ẹ ṣe fi ìfẹ́ ọkàn yìí ẹ ṣe fi da ìrìn àjò ayé mi rò ṣe rí bí ẹ ṣe fi darí mi àti àbáyọ mi rò mo dẹ̀ sọ fún yín títí títí gbà ẹ̀ mo lábàáyọ̀mí ló wù mí láti fẹ́ mo lábàáyọ̀mí lọkàn mi yàn nírọ́ mo gbọ́dọ̀ gbọ́rọ̀ sí i lẹ́nu kọ́mọ bá lè gbọ́rọ̀ sí mi lẹ́nu ọ̀rọ̀ náà mo gbọ́ sí i lẹ́nu yìí o tó da ìrìn àjò ayé mi rú ṣe rí báyìí. ọkọ mi jọ bí olùkọ́ obìnrin ọlọ́run má pè tiẹ̀ níyà lórúkọ jésù ìrìn àjò ò jọ. inú olúwa mi torí torí ọ̀run má tún ṣe pé mọ́ ẹ́ ìrìn àjò ayé yìí kò ní bàjẹ́ lórúkọ jésù. ẹ wo èmi tí mo ní kí ìrìn àjò ayé mi dà nǹkan tí mò sọ kúkú yé mi àbáyé mi tá a sọ̀rọ̀ èyí sìn ó ti fẹ́ lómi èyí tó tiẹ̀ wá burú jù nù ẹ̀ tó dùn mí jù ni pé ìkúnnù àwọn ọ̀rẹ́ mi tímọ́tímọ́ my close friend kẹ́mi ló ń fẹ́ ẹ wá nílé àjò dàrú báwo ni kò ṣe dàrú ṣé kò dàrú báyìí. tó bá sunkún láti èní dọ̀la kò tí nǹkan kan tó ti bàjẹ́ ṣe. mami mo dẹ̀ sọ fún yín mo sọ fún yín initially mo sọ fún yín pé mo like láìkí as my childhood friend but ẹ to promise that ti ṣe fún mọ́mì ní olúwa pé ẹ gbọ́dọ̀ mú ṣẹ pé kí n fẹ́ ní olúwa now that I'm completely in love with her ẹ wá dé ẹ ní ìrìn àjò Sharing what papọ̀ does. rí akọ̀wédé akọ mi kò tẹ rí bẹ́ẹ̀ o má bínú ìrìn àjò yín kò ní bàjẹ́ lórúkọ jésù ẹ má bínú awakọ́lá sọ bẹ́ẹ̀ olùṣọ́ ló sọ bẹ́ẹ̀. ìfẹ́ ọmọdé ní ìfẹ́ ọmọdé làwọn ṣe. but thank god táìmù tí ì lọ jù náà ọdún mm. kò easy but kò sí nǹkan tá fẹ́ ṣe. Hmm. at this point lolùṣọ́ ṣe sọ bẹ́ẹ̀. please forgive us. please inú mi àjọ ọmọ náà ni mò ń ṣe àjọ ẹ ni mò ń ṣe I'm sorry please. Daddy. Ẹ ká sọ sá o. Daddy. Ẹ ká sọ o. Daddy. Ẹ ká sọ. Bísọ́lá. Daddy. Ta ló ṣe ẹ báyìí? ó dẹ̀ sọ fún ẹ kó wọ́n máa gun ọ̀kadà tó o bá sì fẹ́ gun ọ̀kadà ó máa wọ́n tó wà lórí ọ̀kadà tó lè gùn ẹ súnmọ́ bí tí mo jẹ́. sorry eh? ẹ sorry ẹ wò kẹsẹ́ yóò dáadáa o. sorry ẹ eh? sorry o ṣé mo dúpẹ́. ojú ò ní tiẹ̀ ìwà náà rà láàánú ó ṣe pẹ̀lẹ́ jàre.

o lè rò pé o ti sọ́fà sọ́fà o ti wáṣẹ́wáṣẹ́ òrí má jẹ́ kí yẹn náà dá ẹ láàmú má jẹ́ ó dá ẹ láàmú ṣùgbọ́n ọ̀mẹ́ ńkọ́ mo mọ̀ pé bàbá rẹ ti kú àbí ṣùgbọ́n mọ̀ mẹ́ wa má jẹ́ ó yẹ ẹ lẹ́nu. tó bá délé kó sọ fún ìyá rẹ kò ní kó wá yọjú sí i. ṣùgbọ́n kò sí nǹkan búburú ń pa ọ̀rọ̀ ara rẹ̀ èmi náà fẹ́ ṣe ọ́ lórí orí tó ṣe fífẹ́ ṣe ọ́ fún màdúpẹ́ màdúpẹ́ ṣíṣà ìyá yìí ń jẹ́ mi iṣẹ́ yìí náà gẹ́gẹ́ ti ń jẹ mí èmi nìkan ni olórí àwọn. òtítọ́ kó tó débi mo ti rí ọ bó ṣe ń bọ̀ mọ̀ wọ̀ sásọ fún ìyá rẹ ní kó rí mi. àní gbogbo gbogbo ìjì gbogbo ìyá láyé jẹ́ kó dákẹ́ jẹ́ kó dákẹ́ jẹ́ kó dákẹ́ láyé mi torí bólówó bá sọ̀rọ̀ láwùjọ wọ́n ṣe yẹ̀sà yẹ̀sà jẹ́ kó dákẹ́. ẹ pẹ̀lẹ́ ìyá wa ẹ kú ọ̀rọ̀ mu aláàjẹ àjẹrẹ o àsìkò tẹ́tí ẹ̀ ti jẹrẹ ẹ̀ náà ló ti tó yìí. ẹ ṣé bàbá. ìwà jẹ tó bá ti tásìkò àti su fúra la. ẹ jọ̀ọ́ ǹjẹ́ wo àkọsẹ̀jáde ọmọ yìí gbà tí ẹ bí. mo wo bàbá mo wo nǹkan tí wọ́n sọ ni pé ọmọ olóríire ni wọ́n lọ́mọ ológo ni wọ́n tún wá sọ fún wa pé láti ọ̀dọ̀ obìnrin yóò là mo rántí ìyẹn dáadáa. ẹ̀dùn ibi tẹ́ ẹ dé ibi tá à ń lọ gan ṣé ó ti wá ní aya. bẹ́ẹ̀ ni sà mo ti níyàwó sà níbo ló wà. ẹ jẹ́ wá sọ ìta ah, òun náà ló ń pè kí n ṣọ́ máa lè. gbé gbé kó bá sọ̀rọ̀. Hmm. hello báwo ni níbo ló wà. mo wà ní alágbàdo ìmọ̀ tí mọ́mí sáré lọ ṣe fún bẹ́ẹ̀. alágbàdo mo wà nílé yín báyìí and rọ́mọkẹ́ sọ wípé wà tí mọ́mí jáde. ẹ ẹ ẹ lóòótọ́ ni. Eh, eh, eh, Um, ṣé ó mọ̀ kan wá bá wa ní um, alágbàdo tó bá ti dé junction yẹn kó pè mí màá wá mú ẹ. ok ok no problem. ok ẹ ṣé Rọ́mọkẹ́ wà bẹ́ẹ̀. yíyá yíyá ọ wà ń bì. ok ó mọ̀ kan sọ fún Rọ́mọkẹ́ kẹjọ máa bọ̀ wá. ok a máa máa bọ̀ wá nísìnyí. oh please please be fast and be fast. ok go take care. bí mo ṣe kọ́ ló lé ṣẹ̀wà ó wà pa dé London. ẹ̀gbọ́n yín ní pé káwá bọ̀ ní alágbàdo pẹ̀lú mọ́mì. kí ló ṣẹlẹ̀ tán kí màá sí ìjọ wá bá wọn. bá a ṣe ń bi ni nìyẹn o bẹ́ẹ̀ mi náà ṣe béèrè lọ́wọ́ ẹ̀ nìyẹn ó ṣàní ká wá kókó sí kọ̀ọ̀kan. ẹ ẹ tí kúrò lè jẹ́ ká ìtìmọ̀ ọlọ́pàá yìí. ìyọkọ mi ìyọkọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìyàwó ẹ̀ dànù àwọn méjèèjì. èmi ìyàwó ẹ̀ ìyá ọkọ mi ni Abáyọ̀mí hope all is alright. Okay. wo arábìnrin wọ́n nílé ikú lẹ́yìn tí ń wà bọ́lọ̀ bá ti jẹ́ gan mo fẹ́ kó sọ fún mi kí ló rà lọ́wọ́ ẹ̀ tó fi lọ dé mọ́nú agolo tó fi rà níyè tó jó mọ́ nǹkan tó ṣe jẹ́wọ́ o torí tó bá jẹ́wọ́ ìpadàbọ̀ abidjan máa ń le tó bá sì lẹ́mìí ara ẹ lò kò jẹ́wọ́ báyìí kí ló ṣe tó fẹ́ fi gbòǹgbò lóògùn tó fi tó múyẹ̀ tó sọ pamọ́ tó fi ìbùkún gbà. ẹ̀yin ilé ọmọ mi bó o ní ó tọ́jọ́ mẹ́ta ó jìnnà sí mi pọ̀. ọjọ́ kan pẹ̀lú bàbá iṣẹ́ ni. iṣẹ́ ni o ti dá abáǹtí ò bá ti sá burú ọ ṣeun. Hmm, bàbá. ń jáyé. bàbá. mò ń jáyé. bàbá. aa ah, ah, etí inú lolu yẹn ń lò ejò ń lo tiẹ̀ nínú igbó ni. bàbá ẹ gbà mí ẹ gbà mí ẹ gbà mí lọ́wọ́ ọ̀rẹ́ mi tímọ́tímọ́ tó yàn mí jẹ ó yàn mí jẹ tán ó tún wá ní òun wẹ̀ ẹni tí ó gbà mí lọ́wọ́ rẹ̀. <laughs> kò mọ̀ pé oní bàbá ń gbẹ́jọ́ ni. kò mọ̀ ni. èmi àpálábá àgbò tí ìjòkó ti gara ti kara ewé jẹ́ mi ògùn jẹ́ ń gbọ́rọ̀ èmi ọmọ àkọ́ tí òòrá yóò sì ọmọ arógun má ti di ọmọ ajagun gbadé ọmọ fìdí pọ̀tẹ́ mọ́lẹ̀ ẹ̀yìn mo kọ ọmọ lápẹ̀rẹ̀ o mo kó lọ́nà oko mo kó lọ́nà odò ọ̀rẹ́ rẹ tó ń sọ̀rọ̀ ń pa yìí ọ̀nà wo gan-an ló gbà yàn jẹ rí. ẹ ṣe bàbá ọkọ àfẹ́sọ́nà mi mà ní ìní olúwa gbà lọ́wọ́ mi àmọ́ ó dá mi lójú pé kì í ṣojú lásán bẹ́ẹ̀ ni bàbá kì í ṣojú lásán àbáyọ̀mí nífẹ̀ẹ́ mi tọkàntọkàn ó nífẹ̀ẹ́ mi gidi gan bàbá ẹ gbà míì ẹ̀yin ò ní pé ejò àbáyọ̀mí lọ́wọ́ nú. ó ní ọwọ́ nú bàbá. àwọn oníwọ̀n rẹ ti sá lọ gbà ó di dandan kọ́ gbà ó gbà á tọmọdé ò bá mẹwẹ lọ́wẹ́ tí ó mọ̀wé lówè á jẹwẹ́ sọ́wọ́ tó á yóò sì pé ẹwẹ́ rèé o bẹ́ẹ̀ sì ni òwèrè kí ló fẹ́ kí n bọ̀ ṣe gangan ní pàtó. bàbá ẹ ṣàánú mi ẹ bá mi gbọ́kọ mi padà ẹ má yẹ kójú tì mí. bàbá tẹ bá wà gbà tán kó jẹ́ mi nìkan ló máa nífẹ̀ẹ́ tí ò bá rí mi kó má lè sùn hmm. tí ò bá rí mi kó má lè jẹun ẹ dákun ìrókò ti wọlé agbẹ́dó iṣẹ́ ti di ṣíṣe sórí ọ̀rọ̀ owó àtàbáyọ̀mí ọ̀rọ̀ yín ti dọlọ́sìn kínní mi nì àfàìmọ́ni rí kóni mọ́ra ìfani ah, ah, ayílára lọ́sọ̀dẹ̀ ìlara akínlọ̀fà lọ́ọ̀lù ìlọ́fà ọ̀pẹ kan ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ ó lè lu àwọn alápinni alápinni ọmọ àbòrìṣà ó ní ẹni tó bá mú mórí kán wá ṣàánú wọlé ni àbáànú òsì ọ ni gbogbo ẹnu tó bá ti jí ọ̀rí wọ́n mọ̀ ṣàánú rẹ ni ẹ̀dá lóníkàbáyọ̀mí mọ̀ dárúkọ rẹ sí rere ohun rere làkèrè fi pòjò ohun rere tágìrì bá fi pòjò fọlọ́dùmarè ńlọ Olódùmarè fi dá lóhùn ẹ̀yìn ifá burúkú kàn ní parí fún ọ àtinúdénú ni ìlà kọ̀sí kò ní kọ́ láti ẹ̀kọ́ mọ̀dénú ó ní ọwọ́ tara ẹsẹ̀ tara ọ̀tara sógbè ìgbín ò lábẹ́ láká ìgbín kọlà méjì sẹ́yìn dídán ní dán gbinrin ó díá fún ojóró tí ìsọkọ omi tó bá kọ̀ tó lòun sọkọ omi wọn yóò lò ó lápá yóò rọ lẹ́sẹ̀ yóò mọ̀ bómi lọ ni irun òsín bàtà sọkọ odò ọjọ́ tó bá lòun òsoko ọdọ́kọ odò mọ́ yóò gbẹ ní fọkàn rẹ balẹ̀ ọgbòrò tí n bá ti parí fánà mi báyìí àtinúdénú báyìí ni ìyá yìí ní ti sá yóò dé ní àbáyọ̀mí èjì ògbè òní òlò gbéfẹ́ rẹ̀ sínú àbáyọ̀mí yóò sì mọ ṣe tiẹ̀ èékánná ọwọ́ ìṣe ní bọ́wọ́ kú èékánná ẹsẹ̀ ìbẹ́sẹ̀ kú ni ìrìnwájú àti pàkọ́ wọn yìí jara wọn ní <laughs> àbáyọ̀mí oníjọ́ oníyàn àbáyọ̀mí oníjọ́ oníyàn bí n bá parí ifá náà ìwọ òyìn fa ìfọ́ ìyìn Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà ó wà yìn Elédùmarè èmi wé jẹ́mi mo sọ bẹ́ẹ̀ fọkàn rẹ balẹ̀ mo ti ọ̀rọ̀ bóyá ọ̀rọ̀ ńlá kan bíi pé ààrẹ orílẹ̀-èdè yìí o ò fẹ́ gbaṣẹ́ kan o ọwọ́ aláwọ̀ fọ́ kí n wá bà wọn nínà sí wọn Eh, ọ̀rẹ́ rẹ gbọ́kọ̀ rẹ ń lọ wá gbé bàbàrà kóńdìdò kóńdìdò eré ọmọdé ni. bàbá ṣó dá yín lójú pé tí má lo nǹkan tẹ́ fẹ́ fún mi yìí àbáyọ̀mí ó máa padà wá fún mi ó dẹ̀ máa nífẹ̀ẹ́ mi tọkàntọkàn tinútinú. ìgbẹ́lẹ̀yẹ ló sọ èyí tí mo wí lè ní báyìí èwí ayé ló wí omi gan ló ti rọ̀ mọ́ ah, ah, ah, ọsẹ àṣẹ mi kò mọ̀ mi. bàbá ẹ ṣe kí ni. ẹ̀yin gan ẹ gbádùn. ẹ. àbáwo ẹ tí ì rí nǹkan kan ẹ má jẹ́ òyà ẹlẹ́nu ìyá ẹ má jẹ́ òyà. ẹ̀rí ọmọ tẹ̀ ń pè kò ń ṣe ọmọ gidi kò ń ṣe obìnrin rere ọpẹ́lọpẹ́ àdúrà yín lórí ẹni ni ò tí jẹ́ kó mú débi tó ti jìnnà ó fi èrú gbàbùkún ni ó ti rí pé ọmọ yìí ọ̀pọ̀lọpọ̀. ó wà bẹ́ẹ̀ gbà tó rí pé àwọn bíi mẹ́ta kan tán ní ọmọ ọjà sí pé wọ́n á mọ wọn wọn àwọn èèyàn fi sẹ́yìn ó wá mú oògùn ó fẹ́ra lójú kó tó bàjẹ́ pé tó. ọlọ́wọ̀n ní gbà fún ẹ ọlọ́run tún ní gbà fún ẹ ṣé o ti gbọ́ gbogbo èrò burúkú tó bá lò sọ́wọ́ pátápátá orí ẹ ló máa dá ló máa dá lé lórí. tá a bá délé ikú níbẹ̀ láti wà kò jẹ́wọ́ nítorí lọ́bẹ̀ gangan tó fi wà rọwọ́. ẹlẹ́dàá mi bàbá kì í ṣe ibi èmi náà. àyè kan wọ́n pọ̀. pẹ̀lẹ́ òkú kò yí sí wẹ́dà yìí ni ah, wẹ́dà yìí ló pa ti rẹ̀ mí. ẹ kúkú kúrò náà ìjà kẹ lọ sí ìlú mi tẹ́ ń complain weather yìí. bó ṣe easy láti kúrò. àbí o. àmọ́ <laughs> tó àmọ́ owó èèyàn béèrè lọ́wọ́ ẹ̀ àárẹ̀ èèyàn kan béèrè address. salamu aleykum nafa. wa aleykum salaam. ẹ ra sa ẹ jọ afa adébọlá street là ń lọ ládùúgbò yìí. Ah, ẹ ti débẹ̀ tán ṣe rí ilé tí wọ́n ti ń ta àtọ́ náà fún ẹ bá ti di kọ́nà àwọn ọ̀bẹ̀ni lẹ́yìn. ẹ ṣe oúnjẹ sákùnlá ọ̀ka ìrà. wàyà kan ẹ ṣe ẹ dákun àǹtí mo fẹ́ rí ẹ̀yin gangan. ṣé kò ṣé kò sí. kò le rárá ṣùgbọ́n kó má bàa náà ni tí mo fẹ́ ṣàlàyé fún yín. ẹ dákun ẹ má bínú pé mo dá yín dúró sẹ́rí ọ̀rọ̀ kan ni mo fẹ́ sọ fún yín anabi wa muhammad. sallallahu alayhi wa sallam. wala yantiqu anil hawa in huwa illa wahyun yuha anabi jẹ́ yẹn kan tí èkì sọ̀rọ̀ fẹnu rẹ̀ àyàfi tó lọ́nba bá gbé wàyí rẹ̀ wá fún. sẹ́rẹ̀mì tí mo dúró síwájú yìí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún yìí kì í sọ̀rọ̀ fẹnu mi o ní tí ọlọ́run bá sọ fún mi bẹ́ẹ̀ sì béèrè ọ̀nà lọ́wọ́ mi mo fẹ́ jíṣẹ́ fún yín. sẹ́rí ọkùnrin kan bẹ tó jẹ́ ọkọ àfẹ́sọ́nà yín ọkọ àfẹ́sọ́nà yín ẹ dìímú dáadáa o ẹ má jẹ́ ó já ẹ dì mú dáadáa torí pé ọkọ̀ alálùbáríkà tọ́lọ̀ bá kọ́ ọmọ yín látòdì ọ̀run ni. ṣùgbọ́n lásìkò tá a wà yìí ó ń bẹ́nu yàyà ń jẹ́. tí gbogbo nǹkan dàrú tó wá dàbí ẹni pé àbóhùn nìkan nìyà ń jẹ́ ní gbogbo àgbáńlá ayé n tó fà á kò ju pé tẹ́jìrì lè wò mórí bí àsìbábí a ìlà ló ń wà tẹ́jìrì lè wò mórí alámúkọ̀dọ̀rọ̀ là. sẹ́ni bí ọlọ́run ọba ṣe pẹ̀lú pé kádàrá ẹ̀dá bí ó sì jẹ́ látòdì ọ̀run kò sí kinní kan náà tí ó yẹ padà bẹ́ẹ̀ ni ó ṣe yí àwọn tẹ́lẹ̀ ṣe la o bẹ́ẹ̀ sì ni gbogbo ìgbésí ayé ẹ̀dọ́ mọ rí bákan yóò mọ dùn yóò mọ rí bákejì lórí pé Ọlọ́run ṣe kádàrá ẹ̀dá fẹ́ dàní pé Ọlọ́run ọba àlá ó ṣe kádàrá ọkọ yín àárọ̀ ọjọ́ títí ẹ̀ bí ó ṣe rí nù òfin ló rí bẹ́ẹ̀ fún un ètò wa jẹ́rọ òdùnnú bẹ̀ kojú pé ọjọ́ alẹ́ rẹ̀ àdùn ni yóò sì dùn títí dìgbẹ̀yìn ayé ẹ̀ náà lórí àrọ́mọdọ́mọ rẹ̀ ẹ má filẹ̀ o ẹ gbọ́dọ̀ já kókó ẹ gbọ́dọ̀ jálẹ̀ o torí pọkọ ológo ni. ṣègùn ni ẹ ṣàfà tí yín náà dá. àmín salamu alaykum. wa aleykum salam afa ẹ ṣeun. ẹ ṣe wọn fa ṣe gan sa. ṣe ti gbọ́ òun lẹ ti fi ti ara yín bọ yẹn tó bá jẹ́mi nìkan mo gbọ́n sí i ó má dàbẹ́ ní kẹ́mi ọ̀tún ti dé o ṣe ti gbọ́ ìṣòro kan ṣoṣo tí mo ní mọ́ mi mi the only problem tí mo ní nínú relationship èmi àti àbáyọ mi mọ́ mi mi ni mi ìdè mọ́ mi mẹ́fẹ́ sọ̀rọ̀ wọn sí ó ti sú mi o ó ti sú mi ṣé bóun lẹ ti gbọ́n yẹn. má wọrí sórí ọlọ́run ọba ọba elétò ni ọlọ́run máa tó dẹ̀ máa ṣe gbogbo ẹ̀ láṣepé mọ́mí kan máa gbà fún ẹni ayọ̀ ló dẹ̀ máa rí bẹ́ẹ̀ pẹ̀lú adùn bá fà ṣe sọ lágbára ọlọ́run má wọrí dẹ̀. ẹ já lọ wò wọn níbi tí wọn júwèé fún wa ẹ já lọ má wọrí ṣùgbọ́n gbogbo ẹ máa níyànjú. má wọrí ọlọ́run bá mọ bóyá máa ṣe gbogbo ẹ̀ ọlọ́run máa ṣe ètò yẹn láṣepé. ṣẹ́jú mi wá ni tó bá ti jẹ́ pé o ya ọmọ pàpà lági o fẹ́ fi èrúgbó àbùkún lọ́dọ̀ ayé ẹ o dúró dé àsìkò tiẹ̀ ṣé o ti rí pọ́nmọ ológun ó sì nǹkan tó yẹ kó ṣe ni kó mu tó korí ẹ̀ bá bẹ́ kò fẹ́ káwọn òbí ẹ̀ jẹ́ rẹ̀ o dẹ̀ fẹ́ mú mi. ọlọ́run ní fún ẹ ṣe ìkànnì ẹ ìkànnì ẹ wọn náà máa lọ́kọ o máa bímọ o máa lọ́kọ o máa bímọ ọkùnrin n tó ṣe fọmọ mi wá ṣe fọmọ tiẹ̀ ṣé o gbọ́ kì í ṣègbè o àdàbí ni àdàbí ni ó lọ lògùn láti fi yí ọkàn ọmọ tèmi ìkàlẹ̀ lẹ́yìn. kíkẹ́ ẹ̀bẹ̀ lọ́wọ́ sọ ro rẹ̀ pin ni o ti ro rẹ̀ pin kó o jẹ́ o pàdé ọmọ. tó bá tẹ̀ wá jẹ́ mi ṣé dandan ni kò tẹ̀ pati ọmọ tèmi ni ṣé dandan ni kò tẹ̀ pati ni kí ló dé o gbọ́dọ̀ wá tẹ̀ síwájú ni ìkàlẹ̀ lẹ́yìn. ilé ò ṣe tẹ̀lé fẹ́ o ìyá arákùnrin kò sí ẹni tó tẹ̀lé súnmọ́dé pèlépò máa fẹ́. òun kọ́ ti rí báyìí. sórí ìyàwó tiẹ̀ látọjọ́ tó ti pẹ́ tẹ dúró ló ń padà bọ̀ ìgbà ẹni rí ara ẹ dé. máke máke má sunkún ọlọ́run ti gbèjà wájà. ó ń bọ̀ láìpẹ́ yìí tíri ara ó wà wọlé dáadáa ìwọ ò tí rọkọ. mo kúkú bàbá mo kúkú tí o bá jẹ́ pé mo kúkú ni kò yẹ kó lè ní ọmọ mi mú bẹ́ẹ̀ ìyẹn mo kúkú ni ṣé o ti gbọ́ ọlọ́dẹ ti bẹ́ẹ̀ ọlọ́dẹ ti táṣìírí báyìí àṣírí ò bò ṣé o ti gbọ́ kò bò wo máke máke kó má ṣe yọ láyọjú. Um, a ti dààmú dààmú dààmú ìgbà tí adéléyìn a rí pé ẹ̀ ń gbébẹ̀ yẹn mọ́ ọpẹ́lọpẹ́ níbọ̀ yín kan ló ṣẹ̀ṣẹ̀ wá describe ibi fún wa ìpẹ̀lẹ́ ìrìn àjò ẹ̀dá mọ́mì ọlọ́run nìkan ló yé o bíyàn ṣe máa rìn láyè ọlọ́run nìkan ló mọ̀ èmi mọ̀ pé mo ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe àmọ́ èèyàn lè sáré kọjá kádàrà and nobody is above mistake wọ́n á bẹ̀yìn pàápàá jùlọ àbáyọ̀mí àbáyọ̀mí whatever I might have done to you má bínú bí mo ṣe sọ síwájú kò sẹ́ni tó kọjá àṣìṣe torí téèyàn bá gbàgbé ọ̀rọ̀ àná èèyàn ò ní rẹ́ni bá ṣeré also mo fẹ́ kó máa ro ti ìfẹ́ tó wà láàárín ìwọ àti ọmọ mi òní olúwa kó wá fi gbogbo yẹn kó fi yáàfì kó fi yáàfì fún mi pátápátá jọ ọkọ mi má bínú. mọ́mí ọlá ìfẹ́ tí ó wà láàrin ìmọ̀ àti ní olúwa tẹ̀sán yẹn nìkan ló wọ̀ mí létí ní gbogbo ọ̀rọ̀ tẹ́tí ń sọ látẹ̀kàn nítorí tí n bá bojú ẹ̀yìn kí n wo bẹ́ẹ̀ ṣe fìyà jẹ mí. ó ti tó máa wò máa wò mọ́ máa rò máa rò máa rò ó ti tó ó lè ro yẹn o ọlọ́run ló ní ìdáríjì kí ni tàwọn ẹ̀dá kò ń gbìyànjú ni ìyá mi ọlọ́run ló ní ìdáríjì o ah àmọ́ nǹkan yẹn ga ṣùgbọ́n ọlọ́run yọ̀ǹda ìdáríjì ìforíjì sí wa lọ́kàn torí pé tá a bá rò ó ni níyàn bá ro dídùn fọ̀ ni yóò họra dé egun ṣùgbọ́n ọlọ́run ló ní ìdáríjì kí n ti èèyàn ni wá àforíjì o. àbáyọ̀mí jọ̀ọ́ má bínú ṣe ti bọ́ má bínú just let it go. Hmm? sórí kí gbogbo ẹ̀ kó lè dá náà ni ìrìn àjò wa ṣe rí bó ṣe rí yẹn sí tó dẹ́jẹ́ pé àárọ̀ wa a fi jìyà lágbára ọlọ́run ọ̀sán àtàlẹ́ wa ó máa dà. so mo fẹ́ ṣe àwọn àtúnṣe kan nítorí pé mo ti ṣe àwọn àṣìṣe kan sẹ́yìn mo á dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run jẹ́ kí n lè rectify àwọn mistakes so àkọ́kọ́ náà um, mo nílé kan sí Àjàbádòrè tí ma, máa wípé ẹ máa kú òun bíi kẹ́ move lọ síbẹ̀. pé ká sì máa yá bẹ́ẹ̀ lò. no kò ṣe pé bóyá kẹ́kọ̀ọ́ máa gbé bẹ́ẹ̀ o gbogbo document mo máa change ẹ̀ sórúkọ yín it's yours and yours for life. that's ìyẹn nìkan kọ́ ọ Rọ́mọkẹ́. I will be responsible to further all your education ibi tó bá fẹ́ kàwé dé mo fẹ́ ṣe masters America mo fẹ́ ṣe ní Canada anywhere mo fẹ́ ṣe ní anywhere in the world even the phd agbára ọlọ́run ká. Mm, eh, eh, eh, ẹ ah. ẹ ẹ mú mi ejò ejò ma. ejò mà nínú ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn nínú nínú kò tó yẹn kò tó yẹn. ejò nínú ẹ jẹ́ kí ejò mo fẹ́ sọ́rí ẹ fún mi ní àkáǹtì tí mo fi àyànmọ́ ògbógun orílẹ̀ kò sẹ́ni tó mọ̀. transfer two million naira account then um, Báyọ̀mí máa bẹ̀rẹ̀ sí ń ṣẹ́yìn one of my companies àti general manager mo dẹ̀ fẹ́ ká tètè She wedding ní Papa. mo ti Emma? máa fifty million sẹ́gbẹ̀ẹ́ hmm? tó jẹ́ ìṣe wedding. ẹyẹ ẹyẹ sáwọn mi. bọ́lá ó ti rí ó ti dúró ó ti dúró ó ti dúró àkọsílẹ̀ ti dúró kádàrá kò lè tàsé o àṣeyí òun lọ́lọ́run wa yóò fọ́n tí ó sì dàntí bẹ́ẹ̀ làmú àṣeyí òun. ṣe o bàtí wáyé pàmàrí bẹ́ẹ̀ gangan à ń rí ó ti dúró ó ti dúró ọjọ́ ọ̀la wa ó ti dúró ó ti dúró ó ti dúró ọjọ́ ọ̀la wa ó ti dúró ẹ̀dá kan ń sáré wọ́n kàn ń gbìyànjú ṣùgbọ́n ọjọ́ ọ̀la ó ti dúró.